وكل بدعة ضلالة وكل دلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي أقف وبعددا الله سبحانه وتعالى بيري بيعودا ṣeré bí àwàdà àní àmúra alẹ́ jẹ Ramadan Ramadan dé aláàmúra alẹ́ fún ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn ó ti lọ àwọn oṣù láti ṣọdún ó ti parí hajj shawal ti bẹ̀rẹ̀ nínú àwọn oṣù hajj kẹrẹkẹrẹkẹrẹ ó lè má a lè máa wò í pé ó yá bá a ṣe lọ́dún tó kọjá lọ náà pé ó yá àsìkò wa ó dínkù sí díẹ̀díẹ̀ nìyẹn táàfì lọ́pàdé ọba adẹ́dà bàbá àfi sọ̀rọ̀ kan tó pàtàkì kí ló sọ ó ní adúniya sáà ó ní a. ẹ tún ṣe jọ́sìn gbogbo àsìkò yín lé ayé ẹ tún ṣe jọ́sìn. ni ọba adẹ́dà fi ń pe àkíyèsí wa sí ìyá ayọ́ lẹ́dínà amanu asbiru wasọ́biru warọ́bitu wattaqullah la'allakum tuflihun ẹ mú sùúrù lérí iṣẹ́ rẹ̀ ṣíṣe ẹ̀dùn ní ma ẹ wá máa ṣọ́bodè ẹ̀mí yín ẹ má jẹ́ kó wálẹ̀ ẹ má jẹ́ omi wá sílẹ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú ẹ̀mí máa ń mì ìdúró lójú kan òní dẹ̀ ń darí ara tá a bá ti jẹ́ kó mì wálẹ̀ ara náà ó kẹrẹ̀ lórí iṣẹ́ rẹ̀ ṣíṣe ṣùgbọ́n tá a bá ti fún un láàyè kó mì wálẹ̀ ìmọ̀ èèyàn ní pé gbìyànjú yóò máa wà fún ara láti lọ sókè dáadáa lórí iṣẹ́ rẹ̀. ọba adédáwá ni wọ́n tẹ́kú lọ́ọ̀ ẹ pa òfin òun mọ́ láti fi rí ojú rẹ òun ní gbangba ajọ́ gbẹ̀ndé alikiyama nítorí tó nìkan la'allakum tuflihun kẹ́lẹ́ bá jèrè gbogbo sẹ́ẹ̀rì tá a ṣe nínú Ramadan àti jèrè rẹ̀ ó ní bùkátà sí mọ̀jáhádà ìgbìyànjú. kí ni ó mú kí ìgbìyànjú yìí ó rọrùn tá a ti bẹ̀rẹ̀ ibẹ̀ náà látún ti mú kí ni tá a bá ní wọn ti róṣù kí ni tá a kọ́kọ́ máa bẹ̀rẹ̀ pẹ̀lú tarawih tọ́jẹ́ kí a mọ̀ lẹ́yìn tá a máa ń ṣe ní normal days tí ọba adẹ́dà wa ní òkè ká fi ṣe kọ́ọ̀sì nínú mọ́sáàjìdì wa kólúkálukú ká mú ní ẹsẹẹsẹ kó fi rọ olúkálukú wa lọ́rùn kó fi jẹ́ pé ń gba Ramadan bá lọ tán arọ oyi uzuma a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ń di eléyìí torí pé òní máa ma mú kí ẹ̀mí ó ní ìmọ́lẹ̀ ní máa jẹ́ kó ní direction kí á mọ̀ lẹ́yìn lójúṣẹ́ sallallahu pé bi ìdìde lóru ọ̀dọ̀wọ́ yín fa innahu da'bu salihina àwọn ẹni ire síwájú yín ni tẹ́yìn náà bá fẹ́ jẹ ni ire ẹ gbọdọ fi ṣeré. ẹni tó bá olùgbàgbọ́ òdodo tó gbogbo òru sùn ọ fi tí ó fi máa bá ọba adẹ́dà sọ̀rọ̀ kí ọ̀sán rẹ̀ ó lè bá a nímọ̀lẹ̀ tí mùsùlùmí bá ti gbé jùlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó dojúrú tó bá ti fẹ́ kọ́rọ̀ òun ó yanjú padà àbí kó gbé e. ìyàmúlẹ́yìn ọba adẹ́dà ni ó ń sọ lẹ́nu òjíṣẹ́ rẹ̀ sọ́lá àlọ́sọ́lá ó ní wà kúrbẹ́tù ilẹ̀ wọ̀ ìmọ̀ amúkẹ́yẹ̀ súnmọ́ bá adẹ́dà gbogbo wa la ti mọ àǹfààní kéèyàn súnmọ́ bá dẹ́dà téèyàn bá ti súnmọ́ kí ni ká àkọ́kọ́ gbogbo ń téèyàn bá ti tọrọ ni ó fún gbogbo ń téèyàn ò bá fẹ́ kò ní jọ́ ṣẹlẹ̀ síyàn. tí bàbá rẹ̀ àtúnṣọ ni ó ní nana ṣe àtẹ̀lé ni ashad wata'an wa aqwam qila ìdílé lóru òní máa jẹ́ kára ó yanjú jù ní máa jẹ́ kára ó àtún fún tọ́lọ́run títí tí ọ̀rọ̀ yẹn lọ́rùn ti ṣe tẹ́lẹ̀ tó bá ti ń dìde lóru tí máa ṣe kí á mọ̀ lẹ́yìn ọlọ́run bó fi rọ̀ lọ́rùn kí wàá ṣèyún nìkan wàá kọ́ ọmọ fílà yìí máa sọ ẹnu dàṣẹ. ẹnu ògùn òjíṣẹ́ lásìlá àṣàlá ìwọ mu kàfírà ti lè sẹ́yìn àti. ìyí máa pa ẹ̀ṣẹ̀ rẹ́ fún yàn. torí pé kí ni ọba adéda máa ń sọ ọ̀kalẹ̀ bó ṣe bá ti tóbi ọba rẹ̀ ọbí tóbi ọlá rẹ̀ mú ní ìdákẹ́ tá a gbẹ̀yìn ta ló ní bùkátà kí n bá bí a rẹ̀ ta ló fẹ́ túbá kí n gba túbá rẹ̀ ta ló ń wá foríjì kí n foríjì àsìkò ní tọ́jà yìí pé ẹni rẹ̀ sí sùn ẹ̀tọ́ bá fẹ́ jẹ́ ni rẹ̀ kò fọgbọ́n náà fáyín àsìkò yìí sùn ẹ̀tọ́ tí ọba fẹ́ kọ́rọ̀ òun ó dojúrú láyé àti ti gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà ọgbọ́dọ̀ fàṣìkò yún ṣeré. kí ló jíṣẹ́ náà sọ́lá sọ́lá tó sọ. ó ní wọ́n mọ̀nà àtúntò àná ilé èsì kí máa jẹ́ kí kí máa kọ́ di ilé ẹ̀sẹ̀ fún yà kò ní rọ̀ ọlọ́run láti dẹ́ṣẹ̀ ọmọ kùtù àwa ti dé eléyìí eléyìí ọ̀tọ̀ sí ọmọ kọ̀tọ́ yóò implant nínú ẹ̀mí rẹ àti ní ọ̀tọ̀ sí mi kò yẹ kó kí ni ìtumọ̀ èyí ò pé ọmọ tijú ọba tó dáa a gbọdọ gbọdọ, gbọ́dọ̀ mi láàbà ń di ilé iṣẹ́ kìyàmù lẹ́yìn kò pé a gbọdọ túra lẹ̀ ìsìkọ́m ìdúró lẹ́yìn Ramadan ó ní ó jẹ́ kí a rí èso gbogbo ń tọrọ nínú Ramadan yẹn kó tẹ̀ wá kọ́kọ́rọ́ kí n tí a ti tọrọ lọ́dọ̀ ọba adẹ́dà nínú Ramadan kọ́tì àlọ́wọ́ oníkíni òní ìdúró déédéé pẹ̀lú bá ń ṣe ń bá a bọ̀. nígbà tí Musa ala nabiyina wa alayhi àti bírọ̀dà rẹ̀ wọ́n ṣe àdúrà tí wọ́n ṣe tí wọ́n ṣe gbogbo ẹ̀dá wọ́n ṣe gbìyànjú wọ́n gbogbo ń tẹ́ sọ̀rọ̀ o gbogbo pẹ́pẹ́ ń kúkú tẹ́ ẹ ṣe ọba adé láti gbà pẹ̀lú mọ́jẹ̀mú kan ó ní wastaqima ẹ̀dúró déédéé wala tattabi'ani sabila alladhina la ya'lamun. ẹ má tẹ̀lé pàṣẹ àwọn aláìmọ̀ kan lórí pé kí ni ẹ̀yin ti dà tún bí àtúnbí ẹ gbọ́dọ̀ padà sóko àárọ̀ àwọn ẹni retí akọjá lọ́mọ fi ń sọ wípé gbígba iṣẹ́ ní máa ń pàmọ́ láyà kìí ṣe ṣíṣe kọba adẹ́dà gbà ní. ìmọ̀ múmú láyà wọn wọ́n máa ń bẹ̀ kọ́sàgbà kọ́sàgbà ṣé ń tí ń bẹ̀ ẹ́ pé kọ́ gbà ní ọ̀wà máa ṣe ń tí ò bẹ̀ ló fi jẹ́ pé èyàn ó gbìyànjú kọ́ má jẹ́ pé kí ni gbogbo ń tà tí ń ṣe é bọ̀ ọ wá dàṣe dànù kí ni ìdá ti parí ẹ̀ ìdá ti mú ìdá tún parí ẹ̀ bẹ́ẹ̀ náà láti gbé padà wọn lóṣù wọn lóṣù kí n lákọ̀ọ́kọ́ ṣe tàbá wí lábẹ́rẹ̀ pẹ̀lú rẹ̀ tí wọ́n bá ní wọn lóṣù tá a fẹ́ ṣọdún kí la kọ́kọ́ stop tàràwí náà ni àbí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n á sọ pé stop yóò pàwọ̀ dání yóò take form mi yóò di kí àmú lẹ́yìn nínú kíni nínú kọ̀rọ̀ yàrá ẹnì kọ̀ọ̀kan àṣírí yóò di àṣírí láàrin ẹrú àtọba rẹ̀ tó dẹ̀ jẹ́ pé ọba adẹ́dà ẹ̀rẹ̀ láti rí láyé àti gbàgbájọ pé dàkíá oyún pàtàkì lẹ́yìn rẹ̀ kí hmm, ni àsọ́lá àti irun ìṣọ́ àwọn àsìkò rẹ̀ ìmọ̀ kí wọ́n sásìkò ìmọ̀ ṣọ́ra fún tí ó kọjú wa tá a fi ní rí kí sásìkò a ṣọ́kù kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ sílá ó ní ìsọ̀kí ẹ̀dúró déédéé wàlàntọ́ so ẹ̀ lè mọ rírì ìdíwó déédéé nínú ẹgbàá wa mi ó ní wọ́n ní ìmọ̀ ìzọ̀ ìsọ̀kọ̀mtò á ó ní ṣe dáa tó tẹ́ ẹ bá dúró déédéé ọwọ́ àfikún ni wọ́n á dẹ́mu ẹ̀ mà dájú o àná khayra a'malikum as èyí tó dáa jù nínú sẹ́yìn ó ní irun kíkí láti sọ pé inṣàlá alikari tá a bá yẹn ju mọ̀kọ́dìmọ̀ tíra wa táàkà tán a bẹ̀rẹ̀ padà lórí irun a ka al-mukhtasar fi sifati salati nabi sallallahu alaihi ti afaawa afaala sheikh muhammad nasiru dan albani a bẹ̀rẹ̀ látòkè títí dé pilẹ̀. ká fi mọ̀ wípé báyìí ló ti ṣe láti kí o sallallahu alaihi wa alihi wasallam ọkàn ó fi balẹ̀ kí bó ṣe kí i torí pé kí ni onísọ́lù kan máa rọ èyí tí ní òsọ́lù bẹ́ẹ̀ ṣe rí mi tí mo kírun o nǹkan ẹ̀ ṣe kírun irun bá ṣe jọ tiẹ̀ sí bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe gbà sí. irun wákàtí márùn sásìkò pàápàá jùlọ irun méjì òun ni owó àtẹwó àṣùbà àtàlà àṣàm ìkí wọn sásìkò ìkí wọn síjàmá ó jẹ́ sábàbí téèyàn ó fi rí ọba adẹ́dà kedere báyìí ní gbangba ní ọgbẹ́jà ìyá ẹ bó jíṣẹ́ ní fúlàrà fúlàrà. látara bẹ́ẹ̀ èyàn ó ṣọ́ àwọn àsìkò wọn torí irun téèyàn kí ká tó tí ò ṣe jẹ sábàbù kò lè jẹ gbígbà ìdàbí sọ pé tí ò jẹ sábàbù ní pé ọba yẹn pé jẹmọ sọlọwà ti la ṣe a lè sọ pásìkò rẹ̀ ò tí tó àsìkò rẹ̀ ti tó náà ni torí bá a dé kí ni pé tí necessity bá wà fún apazuru àti asiri pọ̀ tàbá akímọ́gbẹ́gbà àti ṣáì pọ̀ sásìkò wọn tàbá sún wọn síwájú wọn. eléyìí pàtàkì inú àsìkò oorun bá a ṣe kí sí gbogbo eléyìí la gbọ́dọ̀ mójútó torí pé kí ni irun òun gbọ́dọ̀ kọ́kọ́ yẹjú náà ọ̀rọ̀ rẹ̀ nítọ́jú ọ̀ràn àyàn ẹ̀jẹ̀ tí ń tẹ̀yàn fi súnmọ́ bá a dẹ́dà tó tó tó ti ní ọ̀ràn awọn lẹ́dà lé. gbogbo àwọn pẹ́fẹ́ ń búburú nù rẹ̀ àwọn ọ̀ràn àyàn قراءة القرآن ìka Quran ó ń fún òtún ní àlùbáríkà ló jẹ́ pé ọba adéda nìkan ló máa rí ìlú ó ń fún ẹ̀mí ní ìmọ̀lẹ̀ ló jẹ́ pé ọba adéda nìkan ló mọ̀ gbogbo rẹ̀. èrè tó kéré jù nínú tí ó fún ẹ̀dá ó ní fọkànbalẹ̀ o ò ní nǹkan kan o o ò dẹ̀ mọ bó tẹ̀ ti ṣe gbogbo tó fẹ́ de ọkàn rẹ̀ ọkàn balẹ̀ yìí pé o ò ní o ò ní problem tí ìhùn bá dẹ̀ ti wà nínú ọ̀rọ̀ rẹ̀ o ní focus o ní direction tí ìhùn bá ti yọ kúrò nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò lè gúnrégé. Bàbá rẹ̀ rẹ̀ sọ ala bi zikri láì tẹ̀síwá iná fúru pẹ̀lú ìrántí ọba adẹ́dà lọ́kàn máa fi balẹ̀ á ah, kó kúkú wa bẹ́ẹ̀ òǹdẹ̀ ní darí ọ̀rọ̀ ẹ̀dá mo ti fi lé lọ́wọ́ yóò dẹ̀ tó fún mi èyí ò gan lọ́tọ̀ yóò máa fún èèyàn ní fọkànbalẹ̀ yóò dẹ̀ jẹ́ kó o lè ronú properly bó ṣe yẹ kó o ronú tí bùkátà rẹ ó fi bí ya lọ́kàn ọba ti balẹ̀ ọpọlọ ò ti sẹ́tù kò sí bí èèyàn ṣe lè take good decision. òbí jẹ́ yí pé àìnífọ̀kànbalẹ̀ tẹ̀sẹ̀ tútù kọ́rọ̀ ọ̀dàrú kìí ṣe tírètì mùsùlùmí tó bá ti di bọ́ṣẹlẹ̀ sí mùsùlùmí ìjọ yẹ kó mú gbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ti gbé jùlẹ̀ ní. ní ní kọ́ńtà kíkà ṣé ti ládàá ni ṣé ti fọkànbalẹ̀ ni ṣé ti kẹ́ni. téèyàn bá ti ń sọ kalẹ̀ téèyàn bá ti ń kà ó lè má rí àwọn mọ̀láìka ọmọ witness ẹ̀ wọn ò dẹ̀ ní witness ẹ̀ lásán wọ́n máa ṣàdúrà fún ọ. tóbi jẹ́ pé àwọn sàbẹ̀ òjíṣẹ́ lọ́sọ̀lọ́ àlọ́ fọ́lọ́ tí wọ́n bá fẹ́ parí Quran tí wọ́n bá fẹ́ ṣe khatmu wọ́n máa ti gbogbo àwọn aráalé wọn jọ àwọn fẹ́ parí rẹ̀ ìgbẹ́ tó bá ní bùkátà tó bá ládùúà wọ́n wá máa ṣe torí pé kí ni àwọn màláìkà gan witness ẹ̀ wọ́n dẹ̀ máa tàbí wọ́n dẹ̀ máa ń jẹ́ sábàbí gbígbàdúrà béèyàn bá ṣe dàyà dé Kùránì kíkà tó bẹ́ẹ̀ ni ọba adẹ́dà ó sì yanjú ọ̀rọ̀ rẹ̀ dáadáa bí ó jẹ́ èyí ti ṣeré ọmọ ta àkàtúkà. تلاوة القرآن بين الذكر كل ذكرك يوم أشبه هو لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء أو لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء وذي سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ìkankan tàbí kìtìmá èèyàn máa ṣe gbogbo tẹnu bá tó ní máa lékè ìsọkúsọ ọ̀tọ̀ ọlọ́rọ̀ ìsọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn kò ní ráàyè rẹ̀ torí pé kí ni kí ni ọmọ sọ kò dé àlàáni. onítọ̀ bá ti ń sọ̀rọ̀ tó bá ti ń jẹun jù ìbálẹ̀ òun rọrùn mọ́ láti. jẹ́ pé torí pé oúnjẹ wà níwọ̀ntúnwọ̀nsì nínú Ramadan ìbádà kéèyàn ṣe irú ṣe nínú Ramadan orí ṣe nínú ìgbàgbé ní Ramadan kò padà sí system operating system nínú Ramadan oúnjẹ ní wọn sọ tóbi wọn kàn fi fara lókun jẹńjẹ jẹ oúnjẹ jíjẹ gan jẹ níbi ìtẹ̀kù torí kó ní ìdí ẹ̀mí láti fún ara lókun láti fi ṣèbádà oògùn gan ṣèbádà wọn ni tó bá ti pọ̀ jù àlùbáríkà kò nọ̀rọ̀ yìí. onítọ́ba ti di pé ọ̀ ń tẹnu bọ̀rọ̀ ọlọ́rọ̀ pọ̀ jù o ò ní tán re ọ̀ ń sọ lè lọ́mọdé mẹ́lẹ̀ òdìmẹ́lẹ̀ òdìmẹ́lẹ̀ gbogbo àwọn tí bá máa sọ bẹ́ẹ̀ tásílẹ̀ tásítọ̀ tásí èyí tán re ẹnì kẹ́ ẹ ṣe fọ́ tán re yakhruju min ad-dunya bi ghayri kò ní jáde láyé pẹ̀lú gbòdédé gbogbo ọ̀nà ọlọ́run ọba ọgọ́rọ̀ gan lè má jáde láyé pẹ̀lú ìmánì ó ní tí ọ̀kan ó ti dára bọ̀ kẹ́nà ẹlẹ́nà lọ rẹpẹtẹ. Thank you. ṣe olùdá ìlà ìfọ̀fà ọ̀fìyà ojú ó ṣẹlẹ̀ láàrin àti mo ní eléyìí ọkàn sí dé ìkùnà jára á ti tọ́ba ti sọ pé lóun kàtà sí léyìí ní tí màá sọ yìí la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah lọ́sọ̀ lọ rẹpẹtẹ bí màá fi ṣe kiri bí màá fi pọnkúrẹ́tì àwọn ọ̀rọ̀ rẹ̀ kí wọ́n ti ọba adẹ́dà ọ̀pọ̀ nínú ọ̀rọ̀ bóòlù ọ̀rọ̀ rẹ̀ já ta lọ yẹn tí tó nínú ẹ̀dá torí kí lọ́ba rẹ̀ dà ọ̀kúrò ni ó ní àgbòrò ẹ rántí rí ní màá rántí ẹ̀yìn náà òṣìṣẹ́ náà sọ̀rọ̀ àṣálà mi sọ pé téèyàn bá fẹ́ mọ bọ́rọ̀ rẹ̀ ṣe rí lọ́dọ̀ ọba rẹ̀ dà ó wo ibi tó náà máa ń fọ ọba rẹ̀ dà sí ìgbésí ayé rẹ̀ tọ́rọ́ bá dẹ́dà máa ń kóyé èèyàn lọ́dọ̀ rẹ̀ téèyàn bá ṣe kóyé ọba dẹ́dà lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ lẹ́mìí ara rẹ̀ nínú ìgbésí ayé rẹ̀. ọ̀pá wọ́n ṣe kakọ́ án lọ́mọ ṣe sí i. tẹ́sí ti tọ́ọ̀bà níláre níláre wọ́n tẹ́lẹ̀ padà padà àforíjì rẹ̀ ọ̀sọ̀kúrò kí lélẹ́yìn máa ń bí òun ní ìjọra ẹ lójú torí ìjọra ẹni lójú kì í máa bàtẹ́ jẹ́ ni. ọba ní sáàsì nínú Ramadan àdúgbò lọ́wọ́ bọ́ọ̀sì àdúgbò lọ́wọ́ forí ní wàá ní. ìyáàmọ̀ lè ní ká àbá àbárúdẹ fún yìí. á àkàkùrá ẹ̀mí jẹ́ la parí Quran nínú Ramadan àti wàzámà ẹni rí ọmọ òfin tọ́ gbogbo ètò ń sèyí ṣé kò ní í já sásán tọrọba tó fún ọ ṣe tó péwọ rẹ èdè mímọ sí ọba tó fún ọ ṣe tó péwọ rẹ ló bí ìṣesí òjíṣẹ́ náà sílẹ̀ àdọ̀sán náà ìgbà tó dìde lóru títí dìde lóru pọ́jù sábẹ́ ní ọba náírà ti forí jìn ọ́ ó ṣe lé ṣe túnṣe wá lé tó wá ní dúpẹ́. ìtẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ ìbádà ti ṣe ìsìn ìsẹ̀. dúpẹ́ fún ọba adẹ́dà tọ́ba tí ń fi dúpẹ́ fún ọba adẹ́dà yóò wá máa jẹ́ kí ẹsẹ̀ rí orin ilẹ̀ sí lórí rẹ̀ ẹ̀mí rẹ̀ ò ní máa mì wálẹ̀ yóò máa mú kéwì gbogbo ìgbà yìí. Kásìrò ti tọ́wọ́ bá zikrila kásìlẹ̀ kẹ́kẹ́ síkpa ìṣọ̀pọ̀lọpọ̀ yín síkpa àti kéènì nínú ọmọdé àlàmọ́ sí nínú ọmọdé àbá ti ṣe lọ àwọn ẹgbẹ́ ìṣe kéènì. alinfaq ìnara ìnáwó nára ìdá lòjíṣẹ́ lọ́dọ̀ àtúnlá ó ní gbogbo lẹ̀ tó bá ti màláìka méjì ọ̀kan ọmọ sàdúrà ọ̀kan ọmọ sàmí ẹni tí ń bá ń ná lẹ́nu wọ́n bá dẹ́dà májè ó mọ̀ṣì ẹni tí ń bá ń ka kò máa ka kò náà ìkejì ọmọ sàmí. Ọ̀la ọmọ ṣàdúrà, ìkejì ọmọ ṣàmì mùsùlùmí ò ní sọ pé ah, ramadan ti lọ ó sì ti next ramadan ah, ah, gbogbo nta bọ́jẹ̀tì wa di ramadan yìí ni so rárá gbayún gan lèyàn ọmọ náà jù torí pé kí ni tinú ramadan training ni eléyìí practical gan ni kí ẹ ṣe gbìyànjú máa nára máa náwó rọmọlà kejì tó ń wò yí pé bóyá ó kú káàtó fún ọ̀yà. báwọn sàbí òjíṣẹ́ ní sọlá àlọ́ sọlá máa ṣe nù torí pé kí ni eléyìí yìí máa pa náà bínú ọba adẹ́dà yìí máa fi àgbé fún yàrá àgbéga kí lọ́ba adẹ́dà sọ wọ́n máa dara kọ́mọ̀lá àkọ́bà kí ni ó fún ọ ní òye ntí mú kéèyàn gòkè àgbà níwájú ọba adẹ́dà àkọ́bà. ìtúyàn kúrò nínú gbèkùn tẹrú ti gbèsè ti gbogbo ẹ̀ báwọn ìbọyàn pàápàá jùlọ aláìní àtàwọn ọmọ òrukàn àtàwọn opó tọ́ọ̀n bá ti ń fi bùkátà wọn òun fi ṣe bọ́jẹ̀tì tiẹ̀ bọ́jẹ̀tì rẹ ò ní kápò níwájú ọba adẹ́dà eléyìí pàtàkì a gbọ́dọ̀ mójútó kí ni n ta gbọ́dọ̀ fi ṣeré lẹ́yìn Ramadan nígbà Ramadan ti lọ tán àdúrà n ta ti sínú Ramadan o mọ̀jẹ̀ ọjà sán o já bámbi ó léèrè mọ̀ dàlú àláyà. èyí tá a tún wá lẹ́yìn Ramadan yìí wàá jẹ́ kó dáa junú Ramadan lọ fún wa torí pé kí ni tó o bá ṣe gbogbo ìgbésẹ̀ ayé rẹ níbi ti Ramadan ó tùnú ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alikiamu ò ní ní stress bó ń ṣe ń dunnú nígbà ọ̀fẹ́ túnú wípé ah, alhamdulilayi àtúbàjá lẹ́nu bẹ́ẹ̀ náà ni ó ṣe bẹ̀rẹ̀ fún ọ nínú sáré pé ah, alhamdulilayi àkó nínú àkó nínú stress ìgbésí ayé àti wá bọ́ sínú ìkẹ́ báyìí kọ́lọ́ mọ́sá síbẹ̀ fún wa. eléyìí lọ kọ̀nsáàni mùsùlùmí ní gbogbo ìgbà bí dọ́à kí ni mo jẹ́ kó rọyàn lọ́rùn ìkọ́báàlì àlèlè ìbàdà ìmọ̀ ìbàdà kan ṣeré kí ló jíṣẹ́ náírà àtúnlá ọ̀rẹ́ ní dókì irun àṣùbàtà tí ó wá jókòó tí ń ṣe àzikár tó oòrùn fi ràn ọwọ́ á dìde umra ká méjì wá ó ṣe déédéé hajj àti umra ó tún repeat ẹ̀ ó ní tó pé tó pé tó pé yẹn ládàáhùn ò ní já létí. ìyàwó Aisha rọ̀jà rárá ó rí pé kí zuru tó tó ìmọ̀ yẹn nẹ́fìlà àràkà mẹ́rin tó máa ń gùn gan-an yóò kí bí ìgbà òkè zuur wá ní ya Rasulullah gbogbo gbàlọ́ ọmọ yẹn nẹ́fìlà ìbò ló ṣe jẹ́ ó ní sánmà ti fẹ́ sí nìsín fún gbígbà àdúrà mo fẹ́ kó bá mi lórí sùjádà ni. kí ló tún sọ onímọ̀ ni hafaza ala arba'i qabla zuur wa ba'da zuur haramahu Allahu ala an-nar ẹni tó dùn ní máa rákà mẹ́rin ká tó kí àyílà àti lẹ́yìn àyílà ọba adẹ́dà ó ṣe ní èèwọ̀ fún iná kò ní wọná. ọ̀dọ̀ jíṣẹ́ náà sallallahu alaihi wasallam ni wàlá ẹ̀ ń tí kò á nílá kìí sọ̀rọ̀ ọ̀fẹ́ so eléyìí adùnni ma kí ló tún sọ ó ní rahimallahu abdul sọlá qabla al arba kíkẹ́ ọlọ́run ọba kọ́ máa bá ẹrú tó kí rákà mẹ́rin ká tó kí asùn ilẹ̀ dínkù lọ kí ló tún sọ oníraka mẹ́rin lẹ́yìn ìṣá olóṣè dèédé ilẹ̀ láti kọ́tù òṣìṣẹ́ bá wọn sàbí wọn èfi ṣeré tí wọ́n bá ti kí ṣá ìtàn báyìí wọ́n múra ká mẹ́rin wá. kó fi jẹ́ pé kí ni gbogbo òru wọn tí wọ́n fi jáde láyé wọ́n fi ń ṣe kí ni wọ́n fi ń ṣe déédéé Laylatul Qadr bí gbèyàn ṣe ìbádà ìbádà ọ alf shahar àwọn akta over eighty years ìbádà èyàn ṣe lóru kan níjókòó ẹ̀kan ìkùnmáàlà alẹ́ lè ìbádà kí ni máa jẹ́ ó tún rọrùn tawhid mọ̀pọ̀ bá dẹ́dà wà ọ̀kan ṣoṣo ni. ó lékè ọlá ọmọ ń tà ń rò ọgbọ́n ń tà ń sọ orí ń tà ń ṣe ọba tí máa dúpẹ́ ni bọ́ ọba ṣe kékeré báyìí ó dúpẹ́ ọwọ́ subhanallah tó ṣe ó ní ládàá tó gbà alhamdulilayi tó ṣe ó tó gbà allahu akbar ó tó gbà la ilaha illallah tó gbà astaghfirullah ó tó gbà kò ní kò rí bí wa ọba ọlọ́rọ̀ ni yóò máa yálù ní ètò kéré jù tá a bá ṣiṣẹ́ eré kan tí ó fi fún wa ní ládá ìlọ́po mẹ́wàá ni. bí ìgbàgbọ́ èèyàn bá ṣe rinlẹ̀ tó ni ó ṣe máa jẹ́ ìlépo ìlépo ìlọ́po ìlọ́po sí i. wọ́n ṣe kélé ìyún ilọ̀ nínú ọkàn rẹ̀ kì í wá ṣe yẹn nìkan ó ṣe pẹ̀lú ìkíláàsì gbogbo tó ń ṣe ojú rẹ̀ nìkan lòún ti wá ó ṣètò orí nǹkan kan torí tiẹ̀ ni kí láǹfààní rẹ̀ tí nǹkan bá dojú ẹ̀ mo pé ah ọwọ́ wà nínú òkè ìṣòro wọ́n bá rẹ̀ dà wọlá pé nǹkan báyìí tí mo sì torí tiẹ̀ ni mo fi ṣe kó mi yọ yókù ẹ̀yọ àfitọ́ ọba ṣe torí tiẹ̀ ló kù lòfi jẹ́ pé àwọn sàbẹ̀ òjíṣẹ́ ní sàlàsílà wọ́n máa kọ́ bá a ṣe ìkíláàsì gangan ni lórí gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe tí n bò láti ṣe ìkíláàsì pé à nǹkan torí tọba adẹ́dà bò láti ṣe tí kíni tíjọra ẹni lójú òfin ní wọ̀ tíṣe arí mi òfin ní wọ̀ tíṣe agbọ́ mi òfin ní wọ̀ tí ó fi jẹ́ pé torí ti ẹnìkan ni wọ́n máa ń ṣègbìyànjú láti kọ́ ni torí pé kíni ntẹ̀yìn ṣe torí ti ẹnìkan òní ó lérè. kínú tó máa jẹ́ ọ̀rọ̀ ìmà tó o bá ti nímà lórí nǹkan àkọọ́lẹ̀ ní lórí rẹ̀ yìí ntí mo àlàyé lórí rẹ̀ àkọọ́lẹ̀ ni lórí rẹ̀ yóò jẹ́ kí ìgbàgbọ́ rẹ lórí rẹ̀ kó tú ọ̀rìn lẹ̀ sí ẹ̀mí rẹ yóò mókè lórí dáadáa ah mo tẹ̀ níbi kan tí ń sá sí mo níbi tí ń sá dì ọ̀kan nínú wa ọmọ sálàmù alófin bóò ni màá ṣe ṣàdúà àmọ́ wò pé nǹkan tó wà bá sí ti ṣe bá ti ẹ ó ní bóò ní ṣe ṣe kọ́ mi ní ṣe ṣàdúà tó o bá fẹ́ ṣàdúà ṣe subhanallah mẹ́wàá ṣe alhamdulillah mẹ́wàá ṣe Allahu akbar oní gbogbo ntọ́ ń wọn fẹ́ kọ́ tọrọ ọlọ́lọ́wọ́n gbà ọlọ́run ó fún ọ tuntun wá ṣe yun nìkan o ẹ máa kún fún ọ̀pọ̀lọpọ̀ àṣà láàtú ṣíṣe fíìmù iṣẹ́ náà sílẹ̀ àrọ̀ sọ́lọ̀ torí bẹ́ẹ̀ bá ń ṣe ń ṣe pọ̀ sí ọba adẹ́dà ó jẹ́ kí gbígbàdúrà yín ó tètè yá sí sallallahu alaihi wa sallam òun gan ṣe fúnra rẹ̀ òun gan ó ń ṣàṣà láti fúnra rẹ̀ tó rọrọ ìgbà àṣẹ ọlọ́run ọba ni wọn ni inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuha allazina amanu ta ló lórí wọn òun gan ló lórí wọn ó ní sallu alayhi ẹ sàṣàlátù fún ṣé yóò kírun yóò ṣe tàṣáwùdù tó kò ní ṣe aláàmọ̀ sọlẹ̀ aláàmọ̀ Muhammad kò ní choice sallallahu alayhi wa alihi wa sallam. sheikh islam ibn taymiya rahimahullah rahmatan wasa ló sọ pé kó o tó ṣàdúrà ṣe rẹpẹtẹ tó ń ṣàdúrà lọ ṣe rẹpẹtẹ tó o bá ṣe tán ṣe rẹpẹtẹ bọba adẹ́dà ṣe ní kí ọ̀rọ̀ rẹ̀ ó mókè ọ̀rọ̀ rẹ̀ ó mókè bẹ́ẹ̀ bọ́ọ̀ bá ṣe ń ṣe é sí bẹ́ẹ̀ lọ́ba adẹ́dà ó ṣe máa ṣàánú rẹ̀ sí kèé ṣàánú ìwọ nìkan àánú àwọn tí wọ́n bí ọ gan-an. ọ̀sán sọ̀lá àdúgbò jíṣẹ́ náà sọ̀rọ̀ eléyìí pàtàkì àdùnnú lélẹ́yìn gbogbo gbà kí ni tí eléyìí ó bì ni ó fi jẹ́ kí ìgbésí ayé wa kó jọ ọ́ kó má change kó o ní bí a ṣe fẹ́ kí ìgbésí ayé wo rí nínú Ramadan. yóò mú rọrùn wá fún gbogbo ohun tá a fẹ́ ṣe a lè ṣe pẹ̀lú rọrùn. dùá lóríṣiríṣi tí nǹkan kan bá ti fẹ́ ah olè nǹkan kan ó ti fẹ́ ma Allahumma la sahla illa ma ja'altahu sahla wa anta taj'alu al-hazna idha shi'ta sahla torí pé kíni ìtọ́sọ́nà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní tọ́n bá ń tí ń lé nǹkan tí ò bá ti fẹ́ tètè rọrùn máa ṣe lé rẹpẹtẹ wọ́n bá dẹ́dà kò sí ń tọ́ rọrùn àfi ń tọ́ ọba ṣe ní rọrùn ń tọ́ bá le ìwọ máa ń dẹ̀ bá ń tẹ lẹ́yìn náà bá ń tẹ tètè fún mi. wọ́n mọ̀ ṣe rẹpẹtẹ bó ló ṣe ní àṣẹ yéèyàn ọ̀pọ̀ nínú ọ̀rọ̀ rẹ kí ló ní àṣẹ bó ló ṣe ní àṣẹ. torí kí baba rẹ̀ rà ó ní liman kana yarju Allah wal yawmal ẹni tó bá fẹ́ pàdé ọba rẹ̀ rà àti kí ni àti tọ́fẹ́ ní àtúbọ̀tán dáadáa níjọ́ gbẹ̀yìn. ọgbọ́dọ̀ fòjíṣẹ́ nasara asalam ṣe àríkọ́ṣe tó dáa lórí gbogbo nǹkan má jẹ́ kí ẹ̀rù kan ó bọ̀ ẹ́ lórí nǹkan kan ẹ̀ kí ló fi hàn adẹ́dà lórí abọ́ adẹ́dà rẹ̀ bóòlù jíṣẹ́ nasara asalam ṣe ṣe ó kún fún ní ṣíṣe torí pé kí ni èyàn ń sorokun mu lọ fẹlẹ ọkọ àdìbẹlẹkọ tọba adẹ́dà bá ti mú àrànṣe wá bá ẹ̀dá kò sí kò sẹ́ni tó lè borí ẹ̀ wọ́n yàgùdúlùkùn fọmọdélébi yẹn sorokun mi báàdì tọba mú yẹpẹrẹ bá ẹ̀dá ta ló tún lè ràn lọ́wọ́ mọ́ ọba adẹ́dà ń béèrè ìbéèrè ìtakò ọba adẹ́dà fi wọ́n ń pa kéèsì wá sí nígbẹ̀yìn ó ní wa ala Allah falyatawakkalil mu'minun nítorí náà ọba adẹ́dà nìkan lólùgbàgbọ́ òdodo máa ń gbára lé torí ní kíni ló tó tán ònìkan ló lágbára ònìkan ló lè ṣe. òun là á sá fún ìbínú rẹ̀ ìyọnu rẹ̀ là á sáàbì gbogbo ìgbà tí mùsùlùmí ọmọ ilé ni bọ́ ọ bá ti kẹ̀rẹ̀ lórí eléyìí sí ọkọ ọmọ wò pé kọ́ ọmọ kàkún pé ẹ̀ṣẹ̀ ni tó o gbọ́dọ̀ ṣe tọ́ bà lé lórí tó o ti mókè lórí rẹ̀ sí kínú rẹ̀ máa dùn kọ́ tó o tẹ̀síwájú sí eléyìí ló pàtàkì fún mùsùlùmí ní gbogbo ìgbà ni ó fi jẹ́ pé. ìsẹ̀mí tá a ní nínú Ramadan kò kàn ní jẹ́ pé a ti páàkì ẹ̀ sínú Ramadan ó ti bá Ramadan lọ là ntọ́gbọ́dọ̀ jẹ́ tá a máa rí ní gbogbo ìgbà kí a máa lé ìlú wa torí pé kí ni kó lè bá a mú sísẹ́mù wa yẹn jù irun wa kíkí ní jàmáà nínú masajid ní gbogbo quran wa kíkà azkar wa ṣíṣe ìkóraró fún ọ̀rọ̀ ọlọ́rọ̀ ìmọ̀ jẹ́ kí àléébù orí ara wa kó tó fún wa láti rán ọ̀pọ̀lọpọ̀ istikfar tọ́wọ́bà ọ̀pọ̀lọpọ̀ ìnáwó náírà. pẹ̀lú ebe eléyìí ọba adẹ́dá ó ṣe gbogbo ẹ̀ ní rọrùn kọba adẹ́dá mọ́tà àti ilé ẹ̀kọ́ wa ká dá wa padà sílẹ̀ ká tó gba àwọn questions tẹ́lẹ̀ ká fò ṣe question and answer sorry question and answer àti ìyẹnjú rẹ̀ ti pẹ́ láti inú Ramadan but ká yẹ̀ràn ara wa létí pé kí ni kí a jẹ́ kí gbogbo ọ̀sẹ̀ ní wa. kó kó padà sí ìsẹ̀mí Ramadan torí ẹ̀kọ́ Ramadan ni wípé bá a ti fi kẹ́ ẹ lògbèsè ayé yín ni tẹ́ bá ń ti ń lò báyìí ọba adẹ́dà lọ́wọ́ sọ̀rọ̀ ti lọ́wọ́ sọ̀rọ̀ gbogbo ń tẹ̀ ń lé ẹ gbogbo ń tẹ̀ kò ní òní láìfù Ramadan tí wọ́n fẹ́ ká leave kó ba dé dàmọ́sá fi ṣe fún wa. a máa kún fún dùá ní gbogbo ìgbà lórí rẹ̀ a máa chẹ́ẹ̀kì ara wa látara eléyìí yóò a bara wa ń wọ̀ ntí èsà rẹ̀ àníran ntí ó ká mójútó òun náà mójútó kó ba fún wa. náà ẹ á sì dẹ̀ mọ àwọn ìbéèrè tó wà lẹ́nu. àwọn ìṣúná sábà ní àbúkọ ìdíjà tó ní. ẹni tó bá ní ìbéèrè tó náà one two three four five six one. Àwọn àlekún akpẹ́lẹ́ wa kan tó. Wọ́n àlekún akpẹ́lẹ́ akpẹ́lẹ́ wa. Ọlọ́jà àwọn akpẹ́lẹ́ orí dáadáa fún mi. Ah. Ẹ sọ ní pé àwọn sọ̀bọ̀ nígbà yìí wọn tọ́ba bẹ parí Quran. Wọ́n máa ń pe àwọn fámìlì wọn láti invite wọn pé wọ́n máa Wọ́n á fẹ́ béèrè ni pé ṣé a lè ṣerú ìṣesí yẹn bí a mọ́ṣáláṣí ń sìn báyìí wà ní mọ́jíìdì kápẹ́rẹ́ wáyé pé ìwọ kálá ìkàbá ìkàbá ìtàwọn ìpa ìkóra káwá ṣe àdúrà ọ ọ̀wọ̀n ṣíṣe kan tó máa ń ṣe lọ́wọ́ mọ́síjìd kan tó yẹ pé lọ́jọ́ sunday báyìí wọ́n máa ṣe wọ́n ṣíṣe kan wọ́n máa kóra wọn jọ wọ́n máa ní kí wọ́n ka quran after then wọ́n máa ṣàdúrà ṣe. kájókòó lẹ́ẹ̀kan parí quran lẹ́ẹ̀kan ṣe súnà òjíṣẹ́ lásìlá àrùn ọ̀sán náà. tí a bá parí ẹ̀ a ṣàdúrà but kì í ṣe yẹn nìkan anytime tá a bá ti ń ka Quran tá a bá ti dáyé àdúrà mọ́sálẹ̀. wọ̀fúrọ̀ rọ̀hìmá sẹ́mi ẹ̀yin wà nínú àyà Quran awádé bẹ́ẹ̀ alif alahumma gfirli warhamni wàdíni wàáfíni wàrúzùkúni. Wa Quran ta kà ọba adéda ọgbà àdúrà tá a ṣe nù rẹ̀ ọba adéda ọgbà mà bí inú òun ni sotí yé báyìí nísìn gbàtọ́ débi wa Allahu ghafura rahima wọ ọba adéda foríjì mi ọba adéda jẹ́ pé ìmọ̀ foríjì ẹ̀dá ìdẹ̀ máa ń sànù rẹ̀ wọ ọba adéda foríjì mi. ṣàánú mi wò mí sàn tọ́ mi sọ́nà rọ̀ mí lọ́rọ̀ àwa ṣe bẹ́ẹ̀ ara rẹ̀ so kò dìgbà tá a bá sọ pé a dúró so táwa sọ pé ká parí rẹ̀ lẹ́ẹ̀kan kò necessary ẹni tí ń ka tiẹ̀ normally tọ́wọ́ parí rẹ̀ wọ́n wá kó àwọn èèyàn ah, tàbí àmọ̀ yìí pé ah lágbájá fẹ́ parí koran àwa lọ jókòó tì àti mọ̀ yìí pé ó ti fẹ́ parí koran tàbí kó àwọn ará ilé rẹ̀ jọ wọn láti fi ṣàdúrà gbogbo wọn yẹn súnà fẹsẹ̀ rẹ̀ rìn lẹ̀ níṣẹ́ sí àwọn sàbẹ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá olùkàlùkù ọmọ kàtì àbí oníkálukú máa ka tẹ̀ wọn níka sókè ṣùgbọ́n tó bá ti wá parí gbé àwọn ń parí ẹ̀ bóyá sóra kan ló máa select wípé ìwọ kẹ́lẹ́ kẹ́lẹ́ tó bá ti wá ka tán ọmọ wa ṣe. ọbẹ̀ tá kẹ́ni kàkà káwọn yòókù máa lè sìn. Inshallah ìzọ fún lọ́ka. wàá ní sílẹ̀ àpọ̀jù. naam aleykum salaam tila ojú. ọlọ́run jẹ́ fún wa lórí dáadáa sọ. àmì àdìwọ́n náà ọkọ ìyàwó àbó ok ọlọ́run ọgbà zakumullah khair. now àwọn arìnrìn-àjò. now tó wá jẹ́. no Ok, inshallah inshallah. tó wá jẹ́ ọjọ́ yamu níjọ juma. ọjọ́ ọjọ́ juma. bẹ́ẹ̀ni so kò ń ṣèyàn pé a ọ̀pọ̀ àgbẹ̀ àyàn méjì ọmọ ṣé kí tásìkò jùmọ̀ àbá tó ṣé kí wọ́n. arìnrìnàjò ni wọ́n. bẹ́ẹ̀ni. àsìkò ní wá tó. bẹ́ẹ̀ni. arìnrìnàjò kò sí jùmọ̀ lórí rẹ̀. nà. ẹ zuru ni ó kì. so tó bá tó bá ju bíi lọ́wọ́ tó bíi méjì àbí jù bẹ́ẹ̀ lọ náà kí oníkálukú kí wọ́n kí zuru. no wọn ò kí papọ̀ wọn kì ní jàmá zuru ni wọn kì kò ṣe jimá. nà then ẹlẹ́ẹ̀kejì nígbà tí ẹ̀ ń ṣàlàyé lẹ́ẹ̀kan so ẹni pé kéèyàn mú rákà mẹ́rin wá lẹ́yìn ìṣá ṣé ní àsìkò kìámù lè ní àbí. rárá bó bá kí ṣáà ìtàn. immediately after ìṣá. immediately after ìṣá òdì kìámù lè lọ. òdì kìámù lè lọ. now zakumulaka. salamaleykum. naam. naam ẹ jọ ìbáṣepọ̀ olú yẹ kó wà láàrin àwa àti àwọn ẹlẹgbẹ́ bíi tiwa ní àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé èyàn ti jẹ́ ẹlẹgbẹ́ àbójẹ́ tiwa ní tí ó mí pé kò ní àǹfààní kankan lára tí ah, a lè gbàṣẹ́mọ́. àwọn kòfàr gan wọ́n ń bá bùkátà wá sọ́rí ọ̀dọ̀ àwọn mùsùlùmí láyé ìṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ òjò wa abẹ́nìkan ṣọ̀tà ìtún kálukú wọn bá ṣe tí ò bá wà lókè á fún wọn ní pàṣán ọ̀rọ̀ tí wọ́n bá dáa á ṣàlàyé pé torí pé ẹsẹ̀nsì wa ni wípé a fẹ́ pe gbogbo wa wípé ká bọ́ sójú ọ̀nà ni kìí ṣe wípé ká wá sọ èyí hùn àwa sọ èyí gan dẹ́gbẹ́ tí ó fi di wípé á tún ọ̀wà pín mú àwùjọ mùsùlùmí táwọn ń ṣe nu táwọn bá jà nu káà náà tún máa wà di sábàbí fún yẹn. a lè tìtì bá gẹ́gẹ́ bí a ti ń tìtì àwọn alùbídà. bídíà ni wọ́n ṣe yẹn bídíà ni wọ́n ṣe yẹn kódà alùbídíà gan oníbàṣẹ ṣe pẹ̀lú wọn pàápàá jùlọ láwùjọ tiwa nísìn tó jẹ́ yí pé àwùjọ tó lẹ ni mùsùlùmí lẹ láwùjọ yìí bá a ṣe tírìtì yìí ẹni bídíà láwùjọ yìí kìí ṣe bẹ́ẹ̀ láti tírìtì rẹ̀ ní àwùjọ tó lágbára tó o bá ṣe yí jíra fún ẹni bídíà láwùjọ tó lágbára yóò ní effect tó o bá ṣe ní àwùjọ tiwa yìí àbùrù tí ó tún mú wa gan yóò burú ju dáadáa tí ó mú wa lọ so a ní ṣe yí jíra a dẹ̀ ní darapọ̀ mọ́ wọn tó báyìí nìsín a ní darapọ̀ mọ́ wọn ìjírá tá a ṣe ni pé àní bá wọn ṣe ní tí wọ́n ń ṣe á dẹ̀ máa pàkíyèsí sí pé ní tí wọ́n ń ṣe ọ̀dà bọ̀dùkì wá ṣe yí pé káwá yẹ káwá yẹ àfún wọn nù condition táwa wà yìí àfún wọn lọ́pọ̀tunity tá a bá yẹra wọ́n ra ìyẹ́ sí dáadáa torí tí wọ́n fẹ́ náà ni pé ká yẹra. asalaamualeykum wa rahmatulah. wa rahmatulah kọ́lọ̀ kó jẹ́ ká rí yín pẹ́ ní. àmì àtẹ̀yìn náà. náà ìbéèrè mi méjì àkọ́kọ́ mbẹ̀ nínú lórí ọ̀rọ̀ sọ́dákọ̀. sọ́dákọ̀ náà. náà ní pẹ̀lú hasari umar pé ẹnìkan ń tọrọ owó so wọ́n pè wọ́n fún ní nǹkan tó fẹ́ fún so wọ́n tún gbọ́ pé ó tún kọ̀ǹtínù wọ́n ní kàn pé wa wọ́n fẹ́ fún lẹ́gbàá mo mọ̀ bóyá ilé yẹn kọrin so ká wá gbé sí àwùjọ wa nísìn. ó tún ṣẹlẹ̀ sí mi lánàá pé ní ìjẹta àbí last week ẹni mọ́là yẹn sọ pé kí n ra gàrí fóun àti ṣúgà mo rà ìgbà tó di lánàá mo rí pé gàrí ó mú gàrí yẹn lọ́wọ́ ní kí n ra ṣúgà fóun wá nǹkan tó ń ṣe yìí kò dá so mo wá fẹ́ béèrè pé ṣé láwùjọ wa tá à ń rí àwọn bára àwọn èèyàn tó ń tọrọ owó kiri ẹlòmíì gan èèyàn ní rí sáìn pé kí ló ń ṣe é tó fi ń so báwo la ṣe fẹ́ differentiate ṣé àdèmálè máa ṣe ṣàlàyé anybody. ìjọba ló lè yẹn ju eyín jù ṣùgbọ́n ká má torí wípé ká má wà kọ́ má kọ́ fún wa láti ṣe sàrà but aláìní tó wà lá agbègbè wa ojú wa kà wá náà mà ká ṣe síbi yìí ó máa lápa ju àwọn wọ̀nyẹn lọ. ẹ jọ sá lórí ọ̀rọ̀ tán béèrè yẹn mo fẹ́ mo clarification kan wá tí mo ń tra láì sọ ni pé ẹni tó wá jẹ́ perpetual beggar sọ di professional beggar o ti sọ di professional ẹ̀yẹ́ máa discourage ẹ̀. mo kírun ní masjid kan bọ́dà kan wá bá mi mo yànnà fìlà lọ ni ó bá mi yànnà fìlà so ńgbà tí mo tó mo ta kí yànnà fìlà yẹn tán ó wá explain prostration sí mi pé òun bricklayer lòun èyí iṣẹ́ táwọn fẹ́ ṣe àwọn tí àwọn jọ fẹ́ ṣiṣẹ́ yẹn wọn wá nǹkan kan báyẹn so ò dẹ̀ rówó láti padà síbi tóun ti wá so ń wà stranded nǹkan so mo fún ní nǹkan tí mo ní gbà yìí so mo tún wá lọ sí masjid mi tó tó close síbẹ̀ yẹn o ti tó bí ijọ́ mẹ́ bí ijọ́ méjì àjọ mẹ́ta sí àwọn. ó tún continue níbẹ̀. so ilé came again kò dá kò dá mi mọ̀ mọ́ ó tún wá wá ó tún wá meet mi again pé ìkàdí same bó ṣe present ẹ̀ di first náà náà ló present wọn wò ó mo àgbẹ̀ look bọ́dà ilé ìtẹ̀ ń ṣe yìí kò bójú mu so màmí sá wàá wò mí dáadáa mo so rántí pé nígbà báyìí tájọ kírun gbà báyìí the same thing tó ń sọ yìí náà ló sọ nígbà yìí so kí ni kí ni essence ẹ fẹ́ sọ Islam di ẹ̀sìn kíní nìyẹn so mo sáà bá sọ̀rọ̀ mo ṣe wáàsí fún nǹkan báyìí so mo sọ pé irú yẹn tó bá tún kúrò níbẹ̀ náà á tún lọ síbòmí. irú yẹn kí wọ́n wáṣẹ́ fún tó bá fẹ́ ṣiṣẹ́. I don't know. tó rampant in our society ẹ pé ẹnìkan kàn ń. ẹlẹ́ẹ̀kejì ni pé mo kà níbi nínú Quran ìgbà tí àwọn kan sọ pé tí dada bá wá àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá bí abúlé bá wá ló ti wá pé ọba ló ti wá. tí aburú kan bá kò sí aburú kan tó ń ṣẹlẹ̀ sí àti pé ẹ̀fọ́ ara yín fà ó ń da àti dáadáa àtàìdá ọba adẹ́dà ló dà. só ti yé báyìí nìsín ọwọ́ afẹ́ ká ṣe dáadáa kò fẹ́ ká ṣàìdá só ti yọ tá a bá ṣe dáadáa á gbẹ̀san rẹ̀ ní dáadáa tá a bá ṣe tí ò dáa kọ́lọ́run yà wá yá ìyá rẹ̀ but àti ṣe dáadáa àtàtí kóra rókù fún àìdá kò sí bó ṣe lè rọ ẹ̀dá lọ́rùn àfi ká sáàdì ọba adẹ́dà ọlọ́bìlà hawla wàlà quwwata illa billahi al-aliyyil azim kò sí akitiyan kan tẹ́dá lè ṣe kò dẹ̀ sí agbára kan tó lè sà kò sákitiyan kan láti ṣe láti ṣe dáadáa kò dẹ̀ ságbára kan tó ti lè sà láti sákúò fún bàjẹ́ àyàfi kíni àfi kọ́ sádi ọba adẹ́dà sódì yé báyìí nísìn àti dáadáa àtàyí dáa òun ló dáa but ó fẹ́ ká ṣe dáadáa tẹ̀kílífù nù báyìí ẹ̀sìn nù kò fẹ́ ká ṣe aburú ẹni tó bá ṣe dáadáa yóò gbẹ̀san dáadáa ẹni tó bá ṣe aburú yóò rí ìyà rẹ̀ but dáadáa o kò sí ẹni tó ní agbára akitiyan kan láti ṣe àfi pẹ̀lú agbára ọba adẹ́dà kó sáàdì ọba adẹ́dà àti kóra kúrò ní di ìbàjẹ́ kò ní rọrùn fẹ́dà àyàfi kíni àfi kọ́ bẹ ọba adẹ́dà pé kó kókó yọ̀ǹdì rẹ̀ àlàyé rẹ̀ sódì ẹ́ nà wa alaikum lórí dáadáa àtẹ̀yìn náà. Now. bẹ́ẹ̀ni. ẹ̀yàn lè ṣe bọ̀ dìbẹ́sìn kó da oju àwòrán yẹn kó dà dé gànà. ok. yìí kí ni igbó kí ni yaba ah. no ṣé kò dín mú ẹ dẹ́ṣẹ̀ dé kò dẹ́sẹ̀ kó mú mímu rẹ̀ ní tàbí fínfín símú ó ní haram but lílo fún nǹkan míì lè má jẹ́ haram. ẹ jókòó kalẹ̀ ó jókòó bẹ́ẹ̀ tó jókòó nínú burúkú. torí ní bábùl ilim nínú sọ́yì muslim àwọn kan náà àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sàá sílágbà tó ń béèrè question lọ́wọ́ òjíṣẹ́ náà sàá sílá kò kà dúró náà rò níwájú rẹ̀ ó ṣe barak ó ṣe báyìí eléyìí ṣe kúnlẹ̀ ti èyí táwọn ń fẹ́ so èèyàn kan ní dúró gbáǹdì níwájú òbí èèyàn ṣáídà kò jẹ́ báyìí tàbí kò jókòó báyìí níjókòó àpọ́nlé àhàn tí ó fi ṣòwò pé ẹ̀ṣẹ̀gbẹ́. وعليكم السلام نعم نعم نعم tó rán muad bin jabal lọ sí syria àbí yemen ni tó bá àwọn èkó táwọn èèyàn bẹ̀rẹ̀ sí tẹ́kọ̀kọ̀ nǹkan kan fáwọn àwọn prophets wọn nǹkan kan so ńgbà tó wá padà dọ́rọ̀ wọn bó ṣe nà tán fún àrẹ́bà ni pé don't do that pé tó bá jẹ́ pé ó bá wà láò fún ẹnìkan láti prostate ẹnìkan ni bẹ́ẹ̀ ni òbí ọkọ làbá ìyọ̀yàwó làbá ní kó máa prostate yín ẹ̀ so so Eh, so irú mo fẹ́ kí ni because tó rọ impression táwa ní ni pé ẹni fọmọ nítorí bá jọ mọ́ pé nǹkan táwọn fi ń jọ́sìn fún yẹn àgbọ̀ sí fún any other person so ní táwọn béèrè yẹn ń sìn pé afẹ́ bóbi sọ̀rọ̀ àwa eh, so bó lè bó ní kí ni tó wà láìbù láì ṣe fóbi àbí tó ń jóyún yẹn lòun fẹ́ kẹ́ kálọ́rífà yẹn fún wa sọ. ẹni tí ó ju yàn lọ tàbó bì í tó bá wà ní jòkó a lè dúró gbangidi lórí rẹ̀ báyìí táyidà kábọ́á sí lẹ́wù tiẹ̀ náà ẹ̀hẹ́n ẹ̀yin ò túmọ̀ sí wíwólẹ̀ tí wọ́n takò. akisana tala ọ wà síbi ni wàá mike na na tí wọ́n nà bẹ́ẹ̀ ó sì níyà láàkọ́ ẹ̀. Hmm. ṣé irú intanṣọ ni pé èèyàn ò ní sọ sàlámù àlékún ara èèyàn ó kò tún eléyìí ò túmọ̀ sún kunlẹ̀ a lè dúró ní lẹ́wù kan pẹ̀lú wọn àdèlè kálé wọn lórí ìsáyẹ̀dà kójó bá ṣe báyìí tàbí kójó kò tí yẹn jókòó báyìí gan wọ́n máa ń láìkí ẹ̀ nígbà tí yẹn ń jọ jókòó pẹ̀lú àgbàlagbà tí yẹn dẹ̀ ń tún bọ̀wọ̀ fún wọn. sábà wà lóko. rárá rárá yẹn ní lọlẹ̀ wọ́n wà lórí ìdúró èèyàn ní lọlẹ̀. Hmm wá àtẹ̀yìn ó ti fún ọ ní wípé ẹni tó bá fẹ́ kí wọ́n wólẹ̀ fóun bó bá ṣe fẹ́ sí lọ́lọ́run ó ṣe rẹ̀ ńlẹ̀ sí bó bá ṣe fẹ́ sí lọ́lọ́run ó ṣe rẹ̀ òun náà ńlẹ̀ ẹ̀ ẹ̀ pé àwọn wà ní òrò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni yẹn gan ló máa ń fa wàhálà jù bẹ́ẹ̀ ni now so Mike jẹ́ ká fa sọ̀rọ̀ tán. sáwọn ìbéèrè báàkì sọ̀rọ̀ ń tọ̀lá. ẹ jọ ìbéèrè mi à ń sọ̀rọ̀ ní mọ́ṣáláṣí so ọ̀rọ̀ wa lọ sí pé <clears throat> ẹni tó ń rìnrìn àjò tó ṣe ìmáàmù fáwọn èèyàn àwọn jọ̀mọ́ tí wọ́n wà lẹ́yìn ẹ̀ wọ́n fẹ́ kọ́ǹtínú run mi ò mọ̀ bóyá ó ṣẹlẹ̀ ní àbọ́kọ̀ mú wá bẹ́ẹ̀ nígbà bóyá nìkan nu wọ́n wá bọ́ síwájú nígbà tí wọ́n fẹ́ kọ́ǹtínú ráká méjì tó kù ó wá síwájú fún wọn nígbà wọn ti kíráká méjì tí wọn tán. ẹ ní pé imam ẹ imam ti sálámà. imaamu jara irin àjò kíráká méjì tẹ ó kú ọbẹ. bẹ́ẹ̀ni nínú àwọn tí wọn wá tọjá onílé nílé tí àwọn ó ṣe arìnrìn àjò. bẹ́ẹ̀ni ọ̀kan ni wọn wá bọ́ síta ó wá kọ́ńplìtì rẹ̀ fún àwọn. naam kí ni iṣu. ní pé ṣó wọlé bẹ́ẹ̀. ó wọlé. then ìkejì òun ni pé a ti gbọ́n pé tá fẹ́ kí magrib bóyá ẹni tó mísì magrib pẹ̀lú dì ó wá fẹ́ kí lẹ́yìn ìmáàmù tó ń kí ìṣá ẹ̀ nípò wà allowed. situation wà rí i pé ó wọlé ìmáàmù ti kí rákà kan orí rákà kejì lòun ti wọlé irun tí ẹ̀ṣẹ̀ magrib ló dẹ̀ ń kí irun tí ẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ báyìí. bẹ́ẹ̀ni àwọn ń kí ṣá òun kí magrib lẹ́yìn òun fẹ́ kí magrib. ọ ajẹ́ pé mẹ́ta ẹ̀ náà ló kí. bẹ́ẹ̀ni ó ti bá mu bẹ́ẹ̀. kò sí wàhálà náà. then ìkẹta ó ti sá bí a ti bá tún rántí lágbára Ọlọ́run kẹta tí wọ́n rán mi màá béèrè. láwọn àlẹ́ bàbá. wà á lẹ́kọ̀ọ́ sọ́la àtọ́lá. wọ́n làjẹ́ kí n gbọ́ bàbá. ìbéèrè kan wà tó ń wú mi lójú. kọ́lọ̀ ọba yẹn lẹ́yìn. láti wá wá ni mo ti wá. láti. wá wá. wá wá ìbàfò. wá ìwà láti ìbàfò. ìbéèrè wa wú mi lójú títí. mo á wò pé. ìbàfò. bẹ́ẹ̀ ni máa wọ pé níbo mo ti lè béèrè béèrè ọ̀hún èjò tó súnà kí àáfàá fi ìyàwó ilé tó ń ta ọtí kó fi ìyàwó ilé tó ń ta ọtí ó ló fẹ́ fi joyè ní mọ́ṣáláṣí kó fi ìyàwó ilé tó ń ta ọtí. rárá wọn gbọ́dọ̀ fi joyè mọ́ṣáláṣí. ìbéèrè ọ̀hún wá rú mi. ìyá ọlọ́tí ó wá ìyá súnà. ní mọ́ṣáláṣí kọ́dà ṣe ń ta bóyá ń lè kìlọ̀ fún ibi kó má ta mọ́ bá joyè ni ṣùgbọ́n ṣì ń ta. ṣé wọ́n kìlọ̀ fún ibi kó má ta túmọ̀. ọ̀n kìlọ̀ fún. tọwọ́ rẹ̀ ni wọ́n fẹ́ gbà wọ́n fẹ́ gbowó ọtí torí kó lówó lọ́wọ́. Ah, bó ṣe ń tọrọ mi nílẹ̀ lọ́kọ rẹ̀ ọ̀rọ̀ àwọn ìbéèrè ń wá rú mi lójú títí. kódà àfáà tó ń kí fún wa ní wá wá ní wá rẹ̀ wá gangan mo bèrè béèrè ọ̀hún lọ́wọ́ rẹ̀ ọ̀hún bí wọ́n léèrè kí nìdí tí wọ́n fi fi joyè náà. pé ń gbé ọ̀gá yẹn wú mi lójú ni wípé yanjú ẹ̀ àwọn ni wọ́n lè yanjú ẹ̀ bóyá wọ́n fẹ́ fi fàmára torí kọ́ mọ́ fi tọ̀tí mọ́ kó fi mọ̀ yìí pé ipò tóun wà yìí o àwọn tóun ṣe yìí ò tọ́ sóun wọ́lá alẹ́ kan bí wọ́n léèrè. naam salaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam tala barakatu. naam ìbéèrè wa látòkè wípé kí ni ẹni tí ọkàn rẹ̀ máa ń sọ oríṣiríṣi lórí irun lè ṣe alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́kejì ni pé nípa nọ́fìlà mẹ́rin kí a tó kí zur ṣé a lè kí gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan pẹ̀lú tashahudu kan àti tẹ̀sílímù kan. rárá tashahudu méjì. tashahudu méjì. ẹ tẹ̀sílímù kan tọ́lẹ́rì wá wí pé àwọn náfìlà tó jíṣẹ́ ńlá máa ń yàn ní òòjọ́ òmí inú wọn tó bá jẹ́ rákà mẹ́rin ó máa ń kí pẹ̀lú tashahud méjì taslim kan gbogbo inú tó ń kí ní daytime kò sí ètò ń kí ní mẹ́rin bọ̀rọ̀ gidi taslim kan bẹ́ẹ̀ tashahud méjì taslim kan tashahud méjì taslim kan a rí nínú àwọn àrùn tó ń kí. but èyí ó wà jẹ́ pé yóò kíra káà mẹ́rin bọ́rọ̀ gidi pẹ̀lú tẹ̀sílímù kan kò sí nínú òun ti day time but irun tòru o ìyẹn wà ń bẹ̀. Hmm. ìbéèrè lákọ̀ọ́kọ́ pé kí ni ẹni tí ọkàn yẹn máa ń ro oríṣiríṣi lè ṣe. àkọ́kọ́ ẹnu ó ṣe kó ṣe sí ẹgbẹ́ àlàáfíà kó kọ́ntínú. bí a kẹ́ bára rẹ̀ péjẹ sọ. a'udhu bika a'udhu billahi minal khinzab kó tọ́ba tọ́ba khinzab torí ọ̀kan náà àwọn sàbí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣálàm ọlọ́ọ̀bọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣálàm wípé tó ń bá ti fẹ́ kírun òròyìnròyìn máa ń pọ̀ ní ọkọ̀ òun òun lè dúró òjíṣẹ́ náà sára níbẹ̀ ni àṣetánì kan ni ló máa ń ṣe bẹ́ẹ̀ tó o bá ti fẹ́ bẹ̀rẹ̀ nu ṣe a'udhu billahi minal khinzab kọ́ wa ṣe tọ́fìlù lẹ́ẹ̀mẹ́ta tó o bá ti ṣe bẹ́ẹ̀ kó kọ́ntínú pẹ̀lú irun rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ àlàáfíà ni wàá ṣe tọ́fìlù yẹn sí lẹ́yìn ìgbà yẹn kò sí tó jọ bẹ́ẹ̀ mọ́ ìbéèrè kejì ni pé ẹni ẹ sọ pé àwọn fẹ́ clarification lórí pé ṣé obìnrin lè kí jámù nílé tójò bá rọ̀ obìnrin ṣó lè kí ah, jámù nílé tójò bá rọ̀. ó lè má jẹ́ torí tòjò kó jẹ́ torí di mi masalan wọ́n fẹ́ jáde ibi tí wọ́n fẹ́ jáde lọ wọn mọ circumstances ibi tí wọ́n fẹ́ jáde lọ wọn dẹ̀ mọ bó ṣe fẹ́ rí ó wá kí zoo ó kí asri ká tó jáde. yẹn pọsibu tàbí ó lo oògùn oògùn tó lò yẹn ó likely kó wó mọ́lẹ̀ tọ́jà yìí pé àsìkò oorun ó lè di tí yóò tẹ̀ mọ́lẹ̀ ó mú zuru wá zuru tó mú zuru wá ó má suru wá ó lè ṣe gbogbo wọn yẹn tí yìí pé fi ń ṣe ẹ̀yìn gbogbo àwọn ṣíà náà. náà ìbéèrè wa pé wọ́n ní kí ẹjọ́ mi kẹ́ ṣe àlàyé kíkún láàrin sihiru sihir mọ̀rọ̀jíza àti karamat. mọ̀rọ̀jíza fáwọn ànábì ọlọ́run ọba ni kárìkùlù àádá náà ni gbogbo ẹ̀ yẹn ni wípé ntí a mà bí mírẹ́kù ó yapa sí ti ó nọ́mà tá a mọ̀ karama fún àwọn ẹni ọlọ́run ọba ni tọ́jọ́ yìí pé àwọn olùpáyọ̀ ọlọ́run ọba sihir ṣírkù ni ẹni tó ṣe torí karama kò induce ẹ̀ ó ń gán ọmọ ọba adẹ́dà fi pọ́n lé ni. mọ́sálẹ́ kò mọ ó ń lọ bìkan ìṣẹ̀lẹ̀ fẹ́ ṣẹlẹ̀ ó pokọ ọlọ́run ọba ọlọ́run ọba wa mú nǹkan àgbáyanu kan wá tó nǹkan ọ̀mọ̀ bó ṣe jẹ́ tí pé kì ṣe tó induce kò mọ bó ṣe jẹ́ ẹlẹ́ karama nìyẹn táwọn ànábì ọlọ́run ọba náà kì pé wọ́n mọ̀ bó ṣe jẹ́ but sihir is something tí wọ́n induce pé tí wọ́n bá pa kínní pọ̀ mọ́ kínní báyìí yóò produce result báyìí. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ aláǹgbá orí aláǹgbá tí wọ́n bá papọ̀ mọ́ tí wọ́n bá lù pọ̀ mọ́ kínní báyìí yóò produce result báyìí sihiru nìyẹn shirku ni tí ò bá túbá tí wọ́n rẹ̀ ṣẹ̀ pa pípa ní ẹ̀ ọ̀ràn fún ẹni tó ṣe sihir but ẹ̀ karama ẹni ọlọ́run ọba ni tó jẹ́ wípé torí pé ń ṣe ti ọba adẹ́dàá ọba adẹ́dà fi pọ́nlé láti fi encourage ẹ̀ àti láti fi pe àkíyèsí àwọn èèyàn náà wá wípé ẹ wá ṣètọ́lọ́ látara wípé mọ́sálà ó ń ṣe nǹkan kò rótì outcome yẹn gan kò ṣe tó lè predict pé exactly ló ṣe rí ni ó kàn gbára lọ́lọ́run ọba ọba adẹ́dà mú àkóyọ àkóyọ wá lọ́nà àrà tó yẹ pé kò sẹ́ni tó mà kò sẹ́ni tó lè kú tó predict pé báyìí ló ṣe wá yọ ìyàwó náà lẹ́nu sotí yé báyìí nísìn ẹ̀hẹ̀ ẹ̀yìn karama nìyẹn tínú nǹkan bá wà bá fáwọn ànábì ọlọ́run bá ó ní mọ̀jísà. wọ́n ní báwo ni èèyàn ṣe tí wọ́n bá wà ní àwùjọ kan pé báwo lèèyàn ṣe lè dá olórí àwọn mùsùlùmí mọ̀ láwùjọ yẹn pé ẹni báyìí ni olórí àwọn mùsùlùmí pé báwo tiẹ̀ ni wọ́n ṣe yàn síbẹ̀ tó fi máa di pé a máa wá máa tẹ̀lé. èyí ò kàn yóò béèrè ní wípé ta ló lórí ìmáàmù mọ́sídìí ta ni ìmáàmù. gẹ́gẹ́ bí sultan ní nàìjíríà ti wá ń bí. sultan ní nàìjíríà kò sí ló ta ni sultan a mọ̀ pé sultan sokoto ni bí wọ́n ṣe yàn síbẹ̀ yẹn ṣe bísínẹ́sì ẹ̀ ta ni. ẹni táwọn ẹnu kò sí fáwọn èèyàn sọ pé olórí ni kò sí ní téèyàn lè ṣètò ẹ̀yin ó fún ní ìwọ rẹ̀ náà àtọwọ́ rẹ̀ náà. Oni, hmm. is it ideal to send a Muslim brother to jail due to his refusal to pay back his debt his owing? Tíjọba bá rí bẹ́ẹ̀ pé tí yóò fún un ní punishment ni tí yóò fi tètè sanwó rẹ̀ Okay. Hmm. Only or how best can we deal with the person that refuses to pay back the debt he's owing? Refuses or unable. Refuses to pay. Refuses no. Ó ní kò fẹ́ san. Wọ́n compel wọ́n á compel ẹ̀nà ẹni kó sanwó lówó. Báwo sà? Ṣé ẹ lè yẹ̀ṣẹ́ tì? Rárá, ẹ̀yin ò fi ẹ̀yin ò fi lọ́jọba ni. Ah. Ẹ̀yin ò lè yẹ̀ṣẹ́ tì because ẹ̀yin ò ní ẹ̀yin ò solution wa. Yóò gbé lọ sí court. Eh, kóòtù ìjọba kóòtù mùsùlùmí pé kí wọ́n bó ń gbowó ńlọ rẹ̀. jazakumullahu khairan. sọ́wọ́n aleykum atúláì. wa aleykum salaam. ọlọ́wọ́ aṣọ ilé sàn rí. àbí àtẹ̀yìn náà. ọlọ́wọ́ jẹ́ tán rí. now ìbéèrè tèmi ni pé nípa ọ̀rọ̀ kíámù ilé tí ẹ mẹ́nu bà. kí. kíámù ilé. kíámù ilé. bẹ́ẹ̀ni nígbà tí àwọn ọmọ mi kéré tó wà ní láti primary school sí secondary school gbẹgbẹ tí wọn èmi ò máa ṣáájú òun tó máa lè dìrun bí n dà pé wọn kéré mo fi ń kọ́ lẹ́sìn àti ìyá wọn gbẹgbẹ tí wọn bọ́ sí yunifásitì so wọn wá sọ fún mi pé kó n káwọ́ máa ké tàrí ẹ kàmú ilé tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni so but tarawih a máa kí papọ̀ now gbàgbọ́ ṣe é tìka fún bíbáyìí a rí i pé kìámù lè yẹ àkí papọ̀ níbí wọn á fẹ́ mọ̀ tó kọ̀wé ètò jù bóyá kìámù lè yẹ gbàtà wá sí tìkàfù níbí báyìí a rí i pé àkí papọ̀ lóru. bíi ti alam méjèèjì. náà bẹ́ẹ̀ni so mo wá fẹ́ wo tó kọ̀wé ètò jù bóyá kó gbàgbọ́ máa dá tiẹ̀ kì lọ́kọ̀ọ́rẹ́ ètò jù ni o bóyá bá a ṣe ń jẹ́ ọ́ka kí papọ̀ níjọ́ mọ́ ẹ̀ lọ́kọ̀ọ́rẹ́ bọ̀dé tí yẹn kí ń lé èyí ó kí nọ́mà wà. tá à ń kí ń lé. torí yẹn ò lágbára lórí tí masjid yẹn bí wọ́n ṣe kí náà ni wọ́n ṣe kí èyí ò ní tí yẹn lè ṣe sí. tọ́ba yẹn bá ní ẹnu ọ̀rọ̀ wípé kó bá wọn sọ kí wọ́n kí ní bó ṣe yẹ kí wọ́n kí ní eleven ó lè bá wọn sọ. adẹ̀ ti fi lọ́lẹ̀ ni tọ́jà wípé àádìlẹ̀ ìṣá àádẹ̀ fà á tàbá wígùn kì í kọjá eleven but ibi tó yẹ pé wọ́n ti wò pé rárá àwọn fẹ́ ṣe ní reduce form wọ́n kíkà nípìnlẹ̀ wọ́n kíkà ní òpin àwọn afọ ọ̀sọ́ yìí pé kí àwọn bá wọn kì tí wọ́n bá bá wọn sọ tó wáyé pé bí wọ́n ṣe fẹ́ kinu kí àwọn bá wọn kí bẹ́ẹ̀. na ìkejì ni pé nípa itikaf náà àwọn kan ní pé haram àti mọ́láṣí medina adébíyàn mọ́sálásálá àti kudus lọ́lẹ́kọ̀ọ́ láti ṣe. so wọ́n á ní pé mo ní ìta wa ń ṣe nàìjíríà nǹkan ẹni tí ò rówó plane lọ sọ̀hún kọ́ kí lọ́ọ́ fẹ́ ṣé kò lẹ́sìn ni. ẹ lóye kí ni. ẹni tí ò rí owó plane lọ sí saudi lọ ṣe yẹ tó ṣe ní ìjà báfíríkà. ẹni tí ò lówó múra kí ni ó ṣe. ẹni tí ò lówó múra kí ẹdí òwe múra plane náà ló máa bá lọ. ẹdí olówó tí olówó á nǹkan. ẹ náà mò ń béèrè iṣẹ́ kò yé mi tìtì <laughs> tó ń ṣe láfíríkà nàìjíríà yẹn bọ́ọ̀lù ṣe jẹ́ ṣé kò lẹ̀ kò ṣe òwò ọ̀tẹ̀. a lè sọ pé kò wọ but kì í ṣe bọ̀dárí nínú àwọn afọ àti àwọn sọ pé gbogbo mọ́ṣáláṣí tó bá ti jẹ́ mọ́ṣáláṣí jimá tó tóbi pé wọ́n lè sọ ọ̀rọ̀ àwọn afá nìyẹn ráyù nìyẹn view nìyẹn but ètò tí ó tẹ̀lé text ó ní ọ̀rọ̀ jíṣẹ́ lọ́sọ̀lọ́sọ náà yìí pé kò sí itikaf àfi nínú mọ́ṣáláṣí mẹ́tẹ̀ẹ̀ta mọ́ṣáláṣí Makka haram mọ́ṣáláṣí Medina àti mọ́ṣáláṣí Baitul Muqaddas náà. tẹ nípa ìmáàmù mẹ́rin tí wọ́n la ní. rárá ìmáàmù ju mẹ́rin lọ. ó ju mẹ́rin lọ. but ó reduce sí mẹ́rin àwọn tí wọ́n popular jù nù wọn ni mẹ́rin. so wọ́n wọ́n nínú ní àgbọ́yé kan tí mo gbọ́ pé wọ́n ní eh, ìmáàmù yẹn wípé wọ́n nà ló fi ń káwọ́ lẹ̀ nípa ọ̀rọ̀ àkàwọ́ sí. kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. pé nígbà tí wọ́n na owó rẹ̀ àròsọ ni àròsọ ni àròsọ ni. àròsọ ni. naam eh. salaam aleykum salaam. Imam Malik ni wọ́n máa ń fi ń tì sí lọ́dọ̀ kò dẹ̀ káwọ́lẹ̀ kírun rí. naam oníbèrè béèrè wípé àwẹ̀ tí yàn bá miss nínú Ramadan ṣé òun lè máa kọ́kọ́ mú wá ní àbí mẹ́fà ti Shawwal. etí àyè bá wà fún jù tí méjèèjì bá ṣe papọ̀ fine tí ó bá ṣe papọ̀ kó mú etí ó tètè bọ́ kó kọ́kọ́ mú kó náà sísè Shawwal o le tete ó lè tètè tán. Ah. azakumulafa. salamu alaykum. aleykum salaam. ọlọ́run jẹ́ àrí pẹ́ lórí dáadáa. àmì àtẹ̀yìn náà. ẹ sà ẹ jọ nǹkan tí mo mọ lórí hajj tẹ́lẹ̀ o ní pé. lórí hajj. lórí hajj hajj. hajj naam. ní pé tí nǹkan oṣù obìnrin. bẹ́ẹ̀ ni. ní pé tí wọ́n bá kí obìnrin tú irun e. But ni. bọ̀ mo tún wá gbọ́. kì í ṣe ndị òjìṣẹ́ lára àṣìlá sọ fún ìyàwó Aisha yẹn. mo ní tú irun orí rẹ kó wá wẹ̀. sọ ni tú irun orí ẹ wá wẹ̀. sọ ntí lára sọ fún ìyàwó Aisha yẹn. ó wà ní sọ yìí mo wá gbọ́ pọ́n ní wọ́n tún lè wẹ̀ láláì jẹ́ pé wọ́n tú irun. jẹ́nàbà nìyẹn kì í ṣe jẹ́nàbà nìyẹn kì ti jẹ́nàbà yóò da omi sórí yóò make sure pé omi yẹn dé ìsàlẹ̀ irun rẹ̀. ẹ̀jọ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ní ilé tí mò ń gbé mọ́sídìdì kékeré kan wà ń bẹ̀. tó jẹ́ pé àwa tó jẹ́ bí ara ilé náà la máa ń kírun ń bẹ̀. bọ̀wọ́ wá jẹ́ pé èèyàn kan ti kú òun wa tó dẹ̀ jẹ́ pé òun ní àwọn ọmọkùnrin tán tóbi mẹ́ta tàdíjọ́ máa ń kíjọ mọ̀ bọ̀t òun ti wá kúrò àwa tá kù àwa bíi méjìlá kù léyìn bọ̀ èmi ló máa ń jẹ́ pé bóyá tí n bá pèrún ẹnì kejì yẹn kò ń fi bẹ́ẹ̀ jáde wá kírun. so ó wá ń ṣe mí lọ́kàn bákan wípé jọ̀mọ́ yẹn ò ṣe kíní tó máa wá lọ ìta lẹ́ǹkọ̀ọ̀kan lọ kírun bọ̀ máa fẹ́ béèrè pé ṣé kí n kọ̀ntínú àti máa kí tí ń bà rẹ̀ nìyẹn àbí kí n máa lọ ta lọ kírun. ètò bá máa mú dáadáa wájú fún yín papọ̀. mọ́ṣáláṣí ni láti kẹ́kírun bẹ́ẹ̀ kò sí pírọ́blẹ́mù bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ìkírun níta yẹn ló máa mú dáadáa wá jù èyí ó kí n ta kò sí ní tó burú pé kẹ́kí nínú ilé. a bá yẹ pé ọ̀lẹ̀ kan ni mọ́ kì kí ni lọ́kí ní jama lọ́kí jama ni mọ́ níta. mo fẹ́ bẹ́ẹ̀ náà ni káwọn èèyàn bá pọ̀ tí wọ́n jọ wà nínú ilé ẹ̀kí ní mọ́ṣáláṣí tínú ilé yẹn ẹ̀kí nínú ilé wọ́n tí ò bá síyàn lọ sí mọ́ṣáláṣí èrò pọ̀ sí tó jẹ́ títà yẹn kó lọ kí n bẹ̀. so ẹ ní ìbámu pẹ̀lú yẹn sà ní tí ẹ bá dé mọ́jì kan tó yẹ pé wọ́n ń kíjọ mọ́ bẹ́ẹ̀ nọ́málì tí wọ́n wá pè run èèyàn ní sùúrù títí títí tí èèyàn rẹ̀ nìkankan. wọn ò jáde. wọn jáde pé wọ́ pé yàn kíjọ mọ́. o? ti gbé ó ti pé wọ̀. sàlẹ̀kùn sílẹ̀. wàlẹ́kùn mọ́sálà ntọ́lá. ọlọ́run yà rí i pẹ̀lú ìdàdà. àmì àtẹ̀yìn náà. Um, nǹkan kan ṣẹlẹ̀ sí mi few let's say few months ago mọ́ mi jáde láyé. ṣé mùsùlùmí ni wọ́n. ọ̀ wá ń ṣe mùsùlùmí àwọn jẹ́ orúkọ mùsùlùmí láti ìdílé mùsùlùmí náà ti jáde. wọ́n wá fún fẹ́ǹ. wọ́n fún fẹ́ǹ. so tàwa ni wọ́n fún fẹ́ǹ. bẹ́ẹ̀ àgàfi pọ́n wọn lé ní wọ́n di kèfèrí. wọ́n di kèfèrí. sọ́hánàlá. dáàdi mi wá pé àwọn insist pé kàn sí wọn ní ìlànà mùsùlùmí torí pé ìlànà mùsùlùmí làwọn fi fẹ́ wọn. eyín ẹṣẹ rẹ. àmọ́ wọ́n ti wá sí wọn. Ah wọ́n wá sí ní mùtàlá wọ́n wá wẹ̀ jàǹdà fún wọn bẹ́ẹ̀ wọ́n wá sí wọn àmọ́ àwọn àfáà tó kójọ náà àwọn àfáà tó kójọ náà àwọn àfáà àlùfáà ni. so èmi dẹ̀ refuse pé ìgbà tí mo mi fi ohùn lẹ̀ wọ́n ní pé kàn sin àwọn ní ìlànà kìrìsìtẹ́nì táwọn lọ yẹn. ẹ̀sìn tó ń sìn nù. bẹ́ẹ̀ so but for the fact pé dáàdi mi wọ́n insist pé ìlànà mùsùlùmí làwọn fi fẹ́ wọn làwọn ṣe fẹ́ kí wọ́n sin wọn ní ìlànà mùsùlùmí yẹn èmi ò dẹ̀ ní sè níbi tọ́kọ ẹ wà mo sọ fún wọn àmọ́ wọ́n hí to his own way of doing. àwọn àfáà yẹn náà dẹ̀ wá síbẹ̀. wọ́n wà ń bẹ̀. wọ́n dẹ̀ gbọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀. wọ́n gbọ́ wọ́n mọ̀ àmọ́ nítorí pé ní tí àwọn yẹn náà fẹ́ mú lọ sẹ́nu àti ní tán máa rí wọ́n ṣe é wọ́n ti wá yẹ pé kíbla náà tún kọ orí wọn sí. látara ìdí èyí mo á fẹ́ mọ bóyá àtúnṣe wà láti lè exhume òkú yẹn nítorí inú ilé inú ọ̀dọ̀ wa inú compound wa náà sí wọ́n sí. èmi wá fẹ́ ṣáà láti persuade dáàdì mi if possible tí a bá lè exhume wọn lọ sí itẹ́. itẹ́ wo bóyá ìtẹ́ tí a bá mọ̀ pé àwọn christian àbí nǹkan wà ẹni tó ní ọ̀nà mùsùlùmí lòun ti fẹ́ ọ̀nà mùsùlùmí náà ni wọ́n dẹ̀ gbà sí. bẹ́ẹ̀. wọ́n nídìí láti gbọ́ àgbọ́yé kan yé náà wípé tí wọ́n ṣe yẹn wọ́n ṣe ọlọ́run ọba hmm. wọ́n dẹ̀ ran wọ́n ran wàhálà yẹn níwájú ọlọ́run ọba ń jọ gbé ní dàlíkíámù. the only thing tí wọ́n lè fi ṣe ni wípé kí wọ́n wú kú o kí wọ́n gbé lọ sí ìtí àwọn kẹfìrí ẹgbẹ́ rẹ̀ tọ́láyé nírọ́ mọ tí bàbá rẹ̀ ò bá tí ì gbọ́ yẹn yé gbogbo gbìyànjú tí alábá fẹ́ ṣe kò ní yanjú because àbígbà téèyàn ń bu omi pa èéfín ni kò lè paná iná gangan ni kò pa kí bàbá kọ́kọ́ gbọ́ yé náà ipe ń dáwọn ṣe yẹn o àwọn ya pa sófin ọlọ́run tí wọ́n bá gbọ́ yé pé àwọn ya pa sófin ọlọ́run kí wọ́n á ní gbèsè táwọn ó gbé táwọn ó fi normalize ẹ̀ pé kí wọ́n wẹ̀ kí wọ́n sin kò yóò sí ìtọ́lọ́ǹgì ń bẹ̀ fọ́ wọn ò lè kírun sí ẹni tí ì ṣe mùsùlùmí lára tó ọlọ́run ò ní forí jìn ẹni èsì ọlọ́run kì í ṣe ẹni nìkan haramu ni kéèyàn máa sọ pé ọlọ́run forí jìn rárá kí ni tí kéèyàn ṣe ọlọ́run ọba kó fi iná ṣe kó fi ṣe ìyà fún un torí kí ló jíṣẹ́ lára àṣìláṣọ ni fàhẹ́tùmá mọ̀rọ́tà bí kọ́bìrín kàfírín fọbẹ̀ṣírù bí nà gbogbo ìgbà tó bá ti kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè kèfèrí fún onírò náà ayé ni rọ́mọ. ntí wọn àbá ṣe ni wípé ńgbà tí ìyá yẹn ń pọ̀ kàkà kú kí wọ́n pè sí Islam kí wọ́n bá sọ̀rọ̀ tó bá ń gbà Islam nígbà yẹn nígbà tó ń pọ̀ kàkà kú yẹn ó kó fa ọlọ́run ọ̀rọ̀ ìbànújẹ́ ni láṣẹ pàápàá fún ọ̀tọ̀ jẹ́ ọmọ because kò sí ẹni tí ó fẹ́ kí ẹni tó bí òun kọ́ wá di ẹni tí ó rí bá but ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà ayédèní ọmọ kí bàbá ó gbọ́ yé pé ń táwọn ṣe ọyà pa sófin ọlọ́run ọba tí wọn bá túbá lórí rẹ̀ kí wọ́n ṣe kí wọ́n tọrọ istik fa kí wọ́n wá ṣe gbèsè ah wọ́n ní question ńlá tí wọ́n answer níwájú ọlọ́run ọba ń jọ gbé ní dàlíkíámù so kí wọ́n wú kó kọ́ lọ sí sáré àwọn kẹgbẹ́ lọ sí sáré àwọn kékeré ẹgbẹ́ wọn. jazakumullahu khair. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé mo máa ń ṣàkíyèsí ní gbogbo ìgbà tí dáàdì mi bá ń tàbá kírun dé láti mosque tó bá ti wọlé wọ́n á kọ́kọ́ ya bẹ̀ á máa ṣàwọn. Ah, ìfẹ́ ìfẹ́ ìfẹ́ tí ń bẹ láàrin wọn ni wọn ọ̀dẹ̀ mọ̀ pé ìfẹ́ yẹn lálà I love you, love me lórí láyé ló mọ gbogbo ń tàn bára wa ṣe ayé ló mọ ntí ó fi lè kọ̀ntínú wọn náà ní kájọ àpapọ̀ báyìí lórí ìgbàgbọ́ bọ́ọ̀bù adẹ́dà ti fi rún òjíṣẹ́ lọ́sọ̀lá lọ́sọ̀lá ọlágbára ju tàbí níbí lọ ntí tàbí níbí kan lè rí gbà ó ní material thing but wọn ò lè rí nǹkan mi gbà nísìn ẹni tó mọ̀ rí tó jẹ́ mùsùlùmí nísìn tó bá yáde láyé sọ pé ìwọ náà bá forí jẹ o fọ̀run kẹ́ o tí wọ́n bá ń kí jánásà rẹ̀ ìwọ náà bá wọn lọ bọ́dọ̀ ẹni tí kì í ṣe mùsùlùmí bó ṣe lè kó súnyán mọ́yà tó ìbá àṣe bàbá èèyàn ìbá àṣeyẹ èèyàn. la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir. يوادون من حاد الله ولو كان آباءهم أو أبناءهم أو عشيرتهم أي إخوانهم so èyàn máa ìgbà tá a báyìí wà láàyè láàrin ara wa báyìí la lè ṣègbìyànjú pẹ̀lú bẹ́lọ́hún pẹ̀lú gbogbo ẹ̀ máa bá wọn sọ̀rọ̀ ìfẹ́ lọ́ọ̀bù ni wọ́n ní lọ́ọ̀bù wọn bàtà. Uh, lọ́ọ̀bù yẹn o kò lè kò lè lọ́ọ̀bù kankan. naam salaam aleykum. wa aleykum salaam tó lọ́wọ́. ó ní bùrọ̀dà kan tó jẹ́ ọmọ ya. tó jẹ́ ọmọ ya. tó jẹ́ ọmọ ya ọmọ ya. ọmọ ya nọ́ọ̀sì. ọmọ ya nọ́ọ̀sì naam. naam so bùrọ̀dà yẹn àjọ wà ní class kan náà ní mọ́dàsá so ṣàdédé ni ọ travel out so next tó wá dé mo ti rí i pé ìrùngbọ̀n ọ ti fáwọn gbọ̀n tó ti gbaṣẹ́ sójà ó travel out bẹ́ẹ̀ ni ó lọ ṣe sójà ó lọ sí ó lọ ṣe sójà ní ó lọ ṣe sójà labrod ó wá fárùngbà. bẹ́ẹ̀ mo wá béèrè wọn nípa àrùngbọ̀n ó ní ó ṣe ṣe kán pé nọ́ọ̀sì náà pé ó lè fárùngbọ̀n pé làlórí wà mẹ́ so mo wá fẹ́ mọ àyè nípa àárín. àsọjẹ ló ń sọ. àsọjẹ ló ń sọ tó bá gbà pé òun dẹ́ṣẹ̀ but circumstance ló ń fi dá èèyàn ò gbìyànjú ṣùgbọ́n tí ó jẹ́ ẹ̀ṣẹ̀ kéèyàn wa máa sọ pé ó wà permissible torí pé òun ti kó sí ewu ńlá ni téèyàn bá ṣe ntọ́ jẹ́ ẹ̀ṣẹ̀ téèyàn bá sọ di ẹ̀tọ́ ó sọ yẹn di kèfèrí. asalaamualeykum aleykum salaam. ọlọ́run jẹ́ àárín yín pẹ̀lú lórí dáadáa. àwẹ̀ àtẹ̀yìn náà. naam ẹ mo dáràn kan mo mo wà kan mo ò pé ṣéṣe pé bóyá mo dáràn lórí ọ̀rọ̀ rẹ̀. bẹ́ẹ̀ bọ́ òkè o dáràn kan wà á mọ̀ bó ṣe rinlẹ̀ sí i. náà ọ̀ràn wo lọ dá ọlọ́run kó wa kọ́ yà wá yọ̀ràn. so mo láǹtí kan ọmọ wọn ó ó ṣe àṣemáṣe kan ọ lọ àwọn mẹ́ta ni wọ́n lọ bá ọmọbìnrin kan sùn so nínú nínú ọ̀rọ̀ tí mo gbọ́ yé lẹ́nu ẹ̀ ni pé wọ́n fún ọmọbìnrin yẹn lówó ni àwọn méjì níná lákọ̀ọ́kọ́ so nígbà tó ń bá a sùn tán wọ́n mú fóònù wọ́n fi fídíò ẹ̀ so nígbà tó ń fídíò wọ́n fi fóònù yẹn tírẹ́tìn ẹ̀ yìí pé tí ó bá jẹ́ kẹ́ni ẹlẹ́ẹ̀kẹta àwọn kó bá alájọṣepọ̀ pé àwọn máa fi àwọn máa pèsè fóònù yẹn sórí Facebook or eh, whatever so ó ṣàgbà fún ẹni ẹlẹ́kẹta yẹn náà so. kò lóbi ni. ó lóbi. ìyá ọmọbìnrin ni mò ń sọ. ọmọbìnrin yẹn lóbi. kò sọ fáwọn òbí ẹ̀ ni torí ṣe ra àwọn ọkùnrin ó dà ìpọn sanwó fún un. ok òun náà ṣe na bí ní. <laughs> bẹ́ẹ̀ ni ok so ó dà ìpọn sanwó fún un so ọ̀rọ̀ yẹn ṣáà di tó ó ti ṣáà fẹ́wó. ọ̀rọ̀ yẹn ṣáà di tó wá di pé ọ̀rọ̀ yẹn padà dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá. ok látara ti fídíò tó wà lọ́wọ́ àwọn tàbúrò mi tí mo sọ yóò ọmọbìnrin yẹn náà dẹ̀ fi bò kóhùn ò gbowó ọmọbìnrin tó ń bá alájọṣepọ̀ yẹn náà kò fi bò kóhùn ò lọ́wọ́ wọn ó sọ mọ́nú statement lọ́wọ́ kóhùn gbowó but ọ̀ràn tẹ́mi wá dàrí ibi tí wọ́n ti kọ́ mú wọn ọ̀dà àwọn sójà náà fún wọn sí nínú barak tí wọ́n wá transfer wọn sọ́dọ̀ àwọn ọlọ́pàá ìgbà táwọn ọlọ́pàá ṣáà gbọ́ gbogbo bọ́rọ̀ ṣe jẹ́ pẹ̀lú lọ́ọ̀yà tí wọ́n gbà fún eh, àbúrò mi yẹn wọ́n ṣáà nìkan wá béèlì wọn. so ìyá tó jẹ́ eh, àǹtí ni àbúrò mi yẹn tó jẹ́ ọmọ àǹtí mi yẹn àti wá ní kò sówó lọ́wọ́ àwọn tó jẹ́ ọkùnrin àti wá ní kò sówó lọ́wọ́ òun pé owó tó wà lọ́wọ́ òun ò tó owó tó òun lè fi béèlì ẹ̀ jáde lọ́dọ̀ àwọn ọlọ́pàá so wọ́n ṣáà ń fún mọ́ wípé eh, ìwọ̀nba tí ń bá ní kí n mú wa ẹni tó kù níyà fún mi àwọn náà wá wọn ti ẹ̀ wá sí jíṣẹ́ ọ̀dọ̀ mi lọ́fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa sunkún ni pé kí mú wa àmọ́ èsì tó kọ́ bọ́ lẹ́nu mi ni pé ẹni tó bá ti wù wá tó yẹ kó jẹ ìyàlé lórí kó lọ jẹ kó sí tó kàn mí mi ní mi ní tí wọn ṣe lé lórí. ọmọ tó wá ń tó wá ń dárò pé òkun ọmọ ìyá tó mo ṣáà fún wọn ní ìwọ̀nba tó wà lọ́wọ́ mi náà fi béèlì ẹ̀ kúrò lọ́dọ̀ àwọn ọlọ́pàá owó tẹ́mi filẹ̀ gangan gangan ni tó ń tó ń rú ní ọkàn mi tọkàn mi ò rárá táàbà tiẹ̀ ṣàtúnṣe yóò tiẹ̀ jáde náà táàbà ṣàtúnṣe yóò jáde náà bọ̀ṣẹ́ wọ́n máa ń fowó wọ́n máa ń sanwó lẹ́ni láti fi béèlì èèyàn láyé níbo ni lọ́ọ̀yà wà ṣé wọ́n máa ń sanwó lẹ́ni láti fi béèlì yìí ti àwọn yẹn lọ́gọ́ ọlọ́pàá àbí àwọn ọlọ́pàá náà fẹ́ gba tiwọn láti fi sẹ́tù èkejì yẹn ni àwọn ọlọ́pàá náà fẹ́ gba tiwọn láti fi sẹ́tù iṣu so wọ́n yẹ to the best of my knowledge wọ́n yẹ gbowó lọ́wọ́ láti fi béèlì wọ́n lè sọ wípé tó bá di fault iye báyìí ni ó san àbí ẹ bọ̀dé kése kọ́ ara pé mo wá ní ká tó dé kó tó gba béèlì wọn kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. so ó lè gbèrò ó lè gbà ní ó lè gbé ó lè gbà ní wọn ò mọ̀fin wọn náà ò mọ̀fin ẹ̀ṣẹ̀ tó dáná criminal offence ni nínú Islam criminal offence ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn mẹ́rẹ̀ẹ̀rin àtọmọbìnrin àtàwọn ọmọkùnrin yẹn but nínú. No òfin ti ìbílẹ̀ àwọn ọmọ yẹn lè fi ìtorí wípé ọmọ yẹn ti màture yẹn ọmọ ọmọbìnrin ó dẹ̀ ṣe pẹ̀lú wíìlì ẹni ẹni ó dẹ̀ gbowó sóde ẹ báyìí nìsín ọ̀daràn kan gbogbo àwọn mẹ́rẹ̀ ni oníṣìnà kan náà ni so nínú òfin tiwa òfin ọba oníṣìnà gbogbo wọn kẹjẹ gbà torí wípé punishment tí wọ́n ń fún wọn èyí ṣe punishment tọ́lọ́hún ọba kán tiẹ̀ release wọn kó o bá àbúrò tiẹ̀ sọ̀rọ̀ tọ́ba kú sórí báyẹn ewu ni o wọ́n dẹ̀ bá àwọn òbí tiẹ̀ náà sọ̀rọ̀ kí wọ́n má bá wọn ṣe àfọwọ́sowọ́pọ̀ lórí ìbàjẹ́ so opportunity fún ni fún ọ láti fi ṣe dáwà tọ́lùbẹ̀lẹ̀ ilm gbogbo opportunity tó bá rí láti ṣe dáwà láti fi pé ọmọlàkejì sójú ọ̀nà bàjẹ́ ni ó máa lé tiẹ̀ máa sọ̀rọ̀ rẹ di mufti tí ó fi di pé wọ́n lọ́wọ́ pàṣẹ fatwa ẹ̀ má bàa pàṣẹ fatwa gbìyànjú tó o bá lè ṣe láti ẹ̀ ti fàjáde náà. bó ṣe wà mẹ́rin gánà náà òyìnbó bá sọ̀rọ̀ pé sórí ibi tó rí burúkú tiẹ̀ dé báyìí nìsín ara ọ̀rẹ́ tó lógun ọjà sọ̀rọ̀ pé ẹ̀rùn ẹlẹ́sẹ̀ méjì ni ó ń dá sí àwa ni wọ́n ní ká wá sanwó sìnà tó ṣe nìsín torí tó ọ̀bá tá a sanwó bóyá ibi tó kù sí ni ọ̀rọ̀ líle líle líle tọ́jẹ́ pé òun náà lè lórí padà tó o bá jáde chance ìta fẹ́ fi gbà béèlì ẹ̀ yìí afẹ́ fi fún ọ ní another chance ni kó o yà lè túbá kó o kún fọ́pọ̀lọpọ̀ istikfar kó o dẹ̀ máa kírun sásìkò wàá fi fà á mára ẹ̀ kó lọ lé kéwú gbogbo báwọn ó lè fi yín fà á mára. yàrá kan um, mi kejì ni pé ẹ um, tó ń kírun fún wa tó fèsì kíbla. Yeah tí àwọn jọ̀mọ́ tí wọ́n wà lẹ́yìn ẹ̀ tí wọ́n fèsì kíbla ṣé irun tí mọ́mù bá kí yẹn ṣó gbé irun àwa tá a wà lẹ́yìn. rárá gbogbo wa náà ní ká fèsì kíbla. tá a bá rí mọ́ṣáláṣí tí wọ́n ń ṣe irú ẹ̀ tí wọ́n wá pe irú mọ́mù bẹ́ẹ̀ yẹn ṣàkíyèsí tó wá ṣòro kó tó ṣòro. tó ní tó bá ti fèsì kíbla ó ti gbé tàwọn yòókù. òun kọ́ ló fẹnu ara ẹ̀ sọ bẹ́ẹ̀ bọ̀tì ṣe sí tó ń ṣe mọ́ṣáláṣí tó ń kírun yẹn. tí wọ́n bá kírun bẹ́ẹ̀ kó fèsì kíbla ìṣọwọ́ tó fi máa tó fi máa tò lẹ́yìn tó fi máa tò ní ẹ̀yìn bẹ́ẹ̀ni kò mọ èdè lè dá tiẹ̀ ṣe. ẹ kò lè a lè fèsì bóun ṣe fèsì. kí ẹran bò mí. àmọ́ rọ́bà gan ó tún ti ó tún ti tó bá dé ọ̀pọ̀lọ́ tó máa ń lòrè tó bá mú ẹni ìkírun á tó gbọ̀n tó bá gbọ̀n báyìí á nà ṣèètì ni kò ní nà kó ṣe yẹ kó nà mọ́. kí ẹran bò mí. but má yẹ sọ fún wọn pé àkíyèsí wọn sí pé tí wọ́n ṣe ọ̀rọ̀ nǹkan jazakumullah khair. tọ́ba yẹ kó ṣe díẹ̀ ní tí ò tó ninety degrees oh okay o lè kírun pẹ̀lú wọn. salaam aleykum. wa salaam. ọlọ́run jẹ́ ká rí iṣẹ́ lórí dáadáa. àmì àdáyìn náà. nítorí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ni pé téèyàn bá ní ẹbí kan. téèyàn bá ní. ẹbí bóyá ẹ̀gbọ́n tàbá búrò tó jẹ́ pé mùsùlùmí náà ló ń pera ẹ̀ o ṣùgbọ́n kì í kírun. kì í kírun. kì í kírun ṣùgbọ́n ẹ̀ kọ́ bí kò lọ yídì kó kí jimá lẹ́kọ̀ọ̀kan òun tó bá ka mọ́ gbogbo èèyàn bá wà tájọ wà kó kírun ṣùgbọ́n kì í arí pé kì í kírun adẹ̀rìn máa ń ké fún títí títí tí pé kò gbọ́ bí àwọn ọ̀rọ̀ àjẹ́ ìbàwọ̀ àbàjẹ́ pẹ́pẹ́pẹ́ mi náà ta máa ń sọ fún ti gbọ́ ìwé ẹni bẹ́ẹ̀ wá kú bẹ́ẹ̀ lè máa ṣàdúrà fún. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ sákòlá ọ̀hán. kọ́lá ń forí jì. sákòlá. torí mùsùlùmí ni kọ̀ṣẹ̀sìn mi bọ̀dọ̀ ń ségesège. wáwá na irun rẹ̀ irun rẹ̀ o. Hmm. wọ́n ṣe kí ni sára ètí èyí táwọn sọ yìí ò jọ yìí ìbéèrè tiẹ̀ ọ̀tọ̀ Ọtọ ọ̀tọ̀ ni ẹni tó ń lọ sí gbòòrò oyin ó ń ṣàkàlà ó ń ṣàkàlà ṣokolo àbí ó ṣe kí ni ó sọ pọ́sibú. lọlé awo àwọn ti kó nínú Islam. naam tọba jẹ́ pé sísá ẹnikẹ́ni tọba sálámà sí ọ ọ dà lóhùn tí kẹfẹ́ nìkan bá sálámà sí ọ dà lóhùn ìwọ ló ní sálámà sí kèfèrí ṣé o understand by ẹ tí mo kèfèrí bá sálámà sí asalaamu aleykum wa aleykum salaam tó bá yẹ pé sálámà ló ṣe o èèyàn dáhùn sálámà rẹ but ìwọ ló ní kọ́kọ́ sálámà sí kèfèrí ṣé o understand ẹ. rárá rárá. alaikum. alaikum salaam. naam ọlọ́njà rìn pẹ̀lú ìdáná. spika yín oní rotation ni. torí bá béèrè question ẹ wá ń dẹni ẹlẹ́rìí lámúkálámù. sàwọn àìkú. aleykum salaam tula. ní àná kí bàtà kí zone. náà òjò wa rọ̀. náà àwa kí jamu. bàtà kí jamu wa ti parí zone àti asiri. náà èèyàn kan wá dé. àwọn náà atẹ́kẹ́ asiri ló dé. Na. ó wá fi yẹn asiri yẹn kí zone. náà bàtà wá kí zone yẹn tán. bẹ́ẹ̀ ó fẹ́ dìde láti mú asiri wá ah, mo wá wò pé ṣé ó lè mú wá. ó lè mú wá ó lè mú wá. torí position ètò correct ni position àwọn àǹfààní yìí pé jẹ́mú ò ní condition kankan ọba adẹ́dàá ó fi ṣèkẹ́ fún umar yìí ni láti mọ́ stress wa but kìí ṣe ń téèyàn ó máa kí tí ó wàá sọ di àláàdà bíi tàwọn ṣíà permanently zuru àti asri wọn wọn ń kí papọ̀ ni magreba àti ṣáì wọn wọn ń kí papọ̀ ni. táwa ti yọ̀ yẹn kó ń bẹ̀ any circumstances ló lè fà á téèyàn pa zuru àti asri pọ̀ kò nẹ́sẹ̀sì pé kó jò kó jẹ́ òjò tàbí payà torí násùtọ̀ wá tí sàbẹ̀ mú wá nínú sọ́yìn Muslim ó ní pé òjíṣẹ́ lọ́sọ̀lá àṣàlám ó pa zura àti asri pọ̀ ní Medina ó dẹ̀ pa magrib àti shai pọ̀ láì sójò láì dẹ̀ sí payà wọ́n ní kí wọ́n á nìdí tó fi ṣe kò fẹ́ fara ní àlùmọ̀ rẹ̀ ni òfin jẹ́ pé ẹni sàkó kọ́ mọ̀ jẹ́ àlàáda náà èyí ni correction correct position náà. asalaamualeykum. wa salaam. Ah, ní abala eléyìí tí èèyàn bá ṣe ru eléyìí tí tí èèyàn bá ṣe ru pé èèyàn fi asiri ó fi kí zuru ó fi zuru ó fi zuru lẹ́yìn ẹ̀ lásìrì bẹ́ẹ̀ ni bọ́ ọ máa sọ pé bí a sọ láti zuri ni bí wọ́n á ní pé nítorí pé píkṣọ̀ tó wá lọ́wọ́ kan gbà ọwọ́ ní pé sọ láti zuri pé píkṣọ̀ tó wá pé àwọn kan gbà pé èyí tó bá ti wá yapa bíi mọ́gúrúbì sí ìṣáyìn. pé wọn ń gbà yẹn nítorí pé wọn ilé kò sí ìdí wọn gbanu rẹ. kò sí bẹ́sì sẹ́yìn òfin kálẹ̀ láìgbà. naam <laughs> ah, clarification lórí èyí tí ẹni tí ó ń ṣe ọ̀ṣàkálá ṣòkòlò. tó ṣe kí ni tó ṣàkálá ṣòkòlò. Eh, bẹ́ẹ̀ ni sí àwọn èèyàn rẹ eh, bẹ́ẹ̀ ni eh. orí ẹ̀ náà ni. <laughs> Ah, rẹ̀ ṣe lánàá. a ní ẹni tí ó súnmọ́ Eh. dé bẹ́ẹ̀ àrùn gẹ́gẹ́ bí a ṣe mọ̀ òun a máa nífẹ̀ẹ́ wọn nǹkan bí ó ṣàgbàǹkà yẹn. nínú òun léyìí ẹ̀dẹ̀ ni tọ́ bá ti fẹ́ ṣe wọn ọdún ọdún tó ń ṣe ọdún àṣìṣe náà so ó máa ń pa àwọn olóyè ẹ̀ gbogbo bó ṣe ń kó lọ sí mẹ́kà tó ó bá ṣe èdè láti múra báyìí ó dé ibi tó ti ń ṣe nǹkan yẹn ẹnìyàn á dẹ̀ máa kírun dáadáa lẹ́yìn tó súnmọ́ wa. ó ń kírun dáadáa ó dẹ̀ eh. ṣe wọ́n wá ń ṣẹbọ òun náà wá bá wọn lọ ó ti jáde kónú islam. ṣé àwọn ni àbí ká kọ́ pèsè àkíyèsí tí ó bá gbà nítorí pé irú ẹni bẹ́ẹ̀. rárá àwọn aká àwọn ò lọ wọn ra rẹ bọ́dà ṣàlàyé fún un wípé n tó ṣe yìí o ó ti ó ti ó ti ó ti ó ti ó ti mú ọ kúrò nínú ẹ̀sìn islam nàìyẹn pàtàkì. mi náà kìdìrì ìmọ̀ ẹ̀sìn ntí ó clear wípé ẹbọ lélẹyìí tí mùsùlùmí dẹ fara rẹ̀ balẹ̀ tó dọlẹ ọṣẹ mo jáde kó nu islam ó mo jáde kó nu islam. ṣé àwọn straight ni pé wọ́n ti jáde kó nu islam. rárá a ṣàlàyé fún ó ṣe yìí ó ti jáde o. kò ní ìdìbò à ń pọ́njẹ́ bẹ̀ lásán. àkísà tí ẹ̀kọ́ lélẹ̀ àrán ni wọ́n fẹ́ pọ́n wọ́n fẹ́ pọ́njẹ́ bẹ̀ láràn asalaamualeykum asalaam asalaamualeykum. Naam. Asalaamualeykum asalaam baba. Waaleykum asalaam asalaam. Kọ̀lọ́njà rí nǹkan lórí dáadáa sọ. Àmì àtẹ̀yìn náà. Naa ìbéèrè mi ó dá lérí àwẹ̀ sá. Àwẹ̀. Bẹ́ẹ̀ni sá. Naam. Àwẹ̀ ọjọ́ Sátidé. Naam. Pẹ̀lú àwọn àdìs bíi mẹ́ta tí mo rí nípa ẹ̀ bẹ́ẹ̀ni. so hadith kan ń sọ nípa ìgbà tí anabi sẹsẹlá tó lọ sí ọ̀dọ̀ kan nínú àwọn ìyàwó ẹ̀ ó dà pé ó ń gbà ẹnu ọjọ́ jùmọ̀ tí anabi sẹsẹlá béèrè pé ṣé ó gbà lánàá tó ní rárá tó tún béèrè pé ṣé ó máa gbà lọ́la tó ní rárá tó tí anabi sẹsẹlá ní kó. àlàyé rẹ̀ clear. ó ti ń gbà wẹ̀yìn ó ti ń gbà wẹ̀yìn ó ń gbà wẹ̀ ọjọ́ jùmọ̀ àbí ó ti ń gbà á tó yẹ hadith wá wípé a lè dá àwẹjọ jimá gbà sóti yé báyìí pẹ̀lú o tó ti ń gbà tí ò dẹ̀ gbà àwẹ̀ níjọ́ thursday ó ti di ọ̀ràn àyàn fún wípé kó gbà àwẹjọ sátidé yẹ náà ok. so torí pé ó ti di ọ̀ràn yẹn fún yẹn kò tako hadith tó sọ pé ẹ má gbààwẹ̀ níjọ́ sabt àyàfi tó bá jẹ́ ọ̀ràn yẹn lẹ́yìn lórí torí juma tó ń dàgbà yẹn kò lẹ́sẹ̀ ńlẹ̀ ṣó ti yé báyìí nísìn kò dẹ̀ gbààwẹ̀ níjọ́ khamis ó ti dọ̀ràn yẹn fún wípé kó gbààwẹ̀ níjọ́ sabt tọ́lá hadisi wípé ẹ má gbà àwẹ̀ níjọ́ sabt àyàfi tó bá jọ̀ràn yẹn lẹ́yìn lórí hadisi tó sọ yìí láṣẹ. Ah, bọ́sà eh, ká má gbà lọ́jọ́ ah, ká má gbà lọ́jọ́ saturday àfi tó bá jẹ́ ọ̀rọ̀ yàn yẹn. bẹ́ẹ̀ni. so ramadan náà kò ń ṣe pé saturday nìkan ni afẹ́dàgbà. aláwọ̀ yàrá kí a skin, ramadan ọ̀ràn yẹn nìyà. bẹ́ẹ̀ni sà. but eh, nǹkan tí èèyàn mú wá ní pé ní eh, thirty forty fifteen tí ìkànnì wọn bá bọ́ sí ọjọ́ saturday àwẹ̀ kì í ṣe dandan ni kó jẹ́ pé thirteen fourteen fifteen tó pàtàkì ni kó jẹ́ pé mẹ́ta láàrin oṣù tó ti but tó bá jẹ́ pé thirteen fourteen fifteen ni fa ahsan olódàájú ok kí ọba wa bọ́ sí ọjọ́ saturday ṣọ́ọ̀nà yẹn ni ààwẹ̀ thirteen fourteen fifteen ẹ́ nígbà tó dẹ̀ yẹ pé kásá ti gba mẹ́ta lóṣù ni so tá a bá move ẹ̀ forward tá a bá move ẹ̀ backward kí ni tí ọ̀tako ṣẹ̀rẹ́ àbẹ̀. tí tàbá ń gba ẹ̀bùn sí báyìí tó bá bọ́ sí sátidé yẹn bí ni pé a lè gbà ọkọ̀ a máa fò. bẹ́ẹ̀ni láti tẹ̀lé hadith yẹn kì í ṣe yẹn nìkan àwẹ̀ àràfà ó bọ́ síjọ́ sọ́ọ̀tì sọ́ọ̀nà yẹn ni àwẹ̀ ọjọ́ àràfà tàbọ̀wẹ̀ àṣúra ó bọ́ síjọ́ sọ́ọ̀tì sọ́ọ̀nà yẹn ni àwọn méjèèjì yẹn so kò sí ìṣkáàlì so ẹni tó fi nǹkan lẹ̀ torí tọ́lọ́run ọba kí ló yìí ṣe náírà sọ́làm sọ ọlọ́run ó fi ètò dáa pààrọ̀ fún ó fẹ́ gbà ṣùgbọ́n torí pé rí nísìn ọmọ ń gbà wẹ̀ thursday and monday regularly àbí ọwọ́ abọ́síjọ́ ọdún ṣé wàá gbà ṣé ò ní gbalada àgbalada torí pé nítorí ọmọ ń gbà abọ́ ti tẹ́lẹ̀ ni so fíkì yẹn ló dàrú mọ́ àwọn èèyàn lójú tí wọ́n ń confuse ara wọn lórí rẹ̀ hadith yẹn sọ èyí láṣẹ. náà náà ṣé dandan ni kó gba mẹ́ta léra ṣèbí kó ságbà rẹ̀ mẹ́ta ni ṣé dandan ni kó gba mẹ́ta léra ṣé bọ́lá ni ó gbà ṣé o ló sọ pé dandan ni kó yẹ mẹ́ta léra là. àwẹ̀ tọ́jọ́ Ramadan tọ́jọ́ ra yẹn ni gan ó ní nkuntu maridan aw ala safari fa iddatu min ayami ukhar kí ló ti parí ẹ̀ ó ní yuridu Allahu bikum al-yusra wa la yuridu bikum al-usra wa litukmilu al-idda wa litukaddiru Allaha ala ma hadakum so ntọ́láwọn ọba ò mú lé kọlọ́hún fẹ́ kí ká mú wa lé kókókókó fúnra wa kò sí ìṣkáàlì mbẹ náà. ọlọ́run darí ń pẹ́ dáadáa fún. àárín àtẹ̀yìn náà. ẹ kwẹ́sàn mi ni lórí àwọn ọmọ wa lóbìnrin tí mo rí àdìsí kan pé torí tí wọ́n bá ṣerun fún àwọn ọmọbìnrin wa. tí wọ́n bá ṣerun fún wọn. bẹ́ẹ̀ni àwọn obìnrin máa ń fi àwọn design bí lẹ̀kẹ̀ bí kankan. rárá jẹ́ àṣìṣe ẹ̀ hadith ni tó wà nínú sahih muslim pé òjíṣẹ́ lásán àṣìlám kọ̀ wípé kí obìnrin ó so anything má irun rẹ̀. Na, naam nítorí wọn béèrè ni wípé àwọn ọmọdé ń kọ́. bẹ́ẹ̀ni. ṣé wọn èso obìnrin àwọn àfáà kan pa mí tiẹ̀ bọ́tọ̀rọ̀ àwọn àfáà ni kì í sọ̀rọ̀ jíṣẹ́ náà sílá àlọ́ sọ̀rọ̀ náà. kọ́lákọ́ bit mọ́mọ́ òjìlá ní anything ṣe an binakra bitankir litufidil umum. ọlọ́run jẹ́ àárín pẹ́sà. àmì ló ti dáadáa. question mi ni ẹni tí òjò bá ń rọ̀. ẹni tí. tójò bá ń rọ̀. náà ẹnìyẹn wá wà nílé kò lè lọ sí masjid. bẹ́ẹ̀ni. ṣé ó lè kí jamu pẹ̀lú àwọn tọ́jọ́ wa yẹn. kí ni bẹ́ẹ̀ni tó ti fẹ́ kí jamu. torí pé àwọn tó wà masjid masjid eh? masjid tó lọ eh? wọ́n ti kí jamu rẹ̀ di so kò lè bá. rárá yóò kí zuru rẹ̀ tó bá dé asu ìbàdàn tó yóò kí asu. Ah. èké tó bá rọ̀ lọ́wọ́ èké tó bá rọ̀ lọ́wọ́. nípa ọ̀rọ̀ àwọn ẹjọ́ sàtúnṣà. adam. for example èmi sì ń gba tí mo bẹ̀rẹ̀ sixty sawa mi. second day after ọdún ọdún wẹ́ẹ̀dì sórí sátọ̀dẹ̀ ni ò gbà yẹn ọmọ àti ara one of the six days. mo kántì àti pé ara one of the six days ni ọdún mi ò gbà yẹn ọ̀kàndé yìí pé ó ti wà nínú àwọn tó ti gbà ah, ọ̀gá o. èmi wò pé because it was the prophet that instructed us to do it so so mú bẹ́ẹ̀ kọ́. ọgbà so gbà àwọn ẹgbẹ́ rẹ̀. sọ̀rọ̀ opportunity wà fún láti gbà àwọn ẹgbẹ́ sọ wáyé pé end sita shawal njọ tí sita shawal end sí ni sọ́ọ̀tì yẹn tó yẹ pé o ò lè rí gbà mọ́ tó o bá gbà ẹ a lè sọ yẹn yí pé àrùn mọ bẹ́ẹ̀ ṣùgbọ́n opportunity wà ọjọ́ mi ìwà wájú tó lè gbà ọ̀rọ̀ ẹsẹ̀ fọ wa nà pẹ̀lú oríṣiríṣi ìdẹ ò lè gbà. ó lè pé kan sí ìyá bá. dókítà gan ni wọ́n fọ́lọ̀ di process jù sáwọn àyíkọ́ ń tilẹ̀. wàhálà kò sọ̀rọ̀ àtẹ̀lẹ́ ọ̀gá. kọ́lọ̀ yẹ káyọ̀ yín pẹ̀lú ìbéèrè. dára àtẹ̀yí náà. náà ìbéèrè mi ni pé ẹni tí ó gba tí ó yan àwẹ̀ nàbí Daoud àyàtọ̀látọ̀ rẹ̀ tó yóò yan ní ayò. báwo ló ṣe fẹ́ san. báwo ló ṣe fẹ́ ṣe sátidé sí. sátidé sí àti. àti báwo ló ṣe fẹ́ ṣe sítà ṣàwárí yọ káǹtẹ̀ nínú ẹ̀ yóò jẹ́ jọ́ǹpù sátidé. a máa ọjọ́ kan. a máa fi sátọ̀dé salamu alaykum wa rahmatulah. wa aleykum salaam tala ka. ọlọ́run jẹ́ àárín pẹ́ lórí ọ̀rọ̀ jámọ̀ náà. náà. ní ta gbọ́ àti ni. tí bá rí mọ́tẹ́lẹ̀ one thousand and four nísìnyí wọ́n pé ah, gbogbo ẹ̀ ọ̀rọ̀ rọrùn nísìnyí gírí gbogbo kíní orí pé wa, àti rí irun kí lójú ọ̀nà kò rọrùn fine o dẹ̀ ó zuru zúrù ẹ̀ bá gan ló gbéra bá ṣe sálámà zuru o dẹ̀ bọ́ sẹ́gbẹ́ kan ó mú naam kò sí tó kọ́ díẹ̀ ṣé àwọn masjid bí ó ṣẹlẹ̀ pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ náà ni lórí one thousand four. Hmm. alẹ́ ń bọ̀ wọ́n ní ọ̀rẹ́ jẹ́ akíní ìṣá ìwà ó ní àwọn alákìdá wọ́n ní ok gbogbo owó ọba ṣe kí ní ọ̀bọ̀ kí wọ́n ní ìfàjà kí ngbà kí ìṣá ìtàn làbábọ́ sọ́nà káwa lórí tọ́tìmíláńdì nígbà bíi twelve thirty lóru mọ́ wá ojú rẹ̀ báyọ̀ ní ah, èwo lọ́wọ́ mi sí ìgbà tó ní ká kí sẹ́ bọ́bọ́ ìjìyàn ni awọ̀ tí mo ní nǹkan bíi two two thirty àwọn ìgbà tí ó dọ̀fún máa ń tẹ́rọ̀bù ní kíní yẹn ni kẹ́bí two thirty láwọ̀ dimu mo ní á ah, irú kílé lẹ́yìn so táwa ti kì í mú ṣe àwà bóyá ṣe fẹ́ because táwa ti lé yóò ti rẹ èèyàn the next thing tó ṣe ni pé kó kàn lulẹ̀ kó kó sùn bóyá ṣe fẹ́ ṣe iṣẹ́ àìsàn so kèé kò nídìí kó jẹ́ pé òjò rọ̀ tàbí payà hmm. ọba adẹ́dà kan fi mú strẹ́sì kú òní fún ọmọ yìí náà. jesakun la fẹ́ràn. pàṣẹ náà lílọ. salamu aleykum wa rahmatulah. wa salaam wa rahmatulah. mo fẹ́ guidance ni lórí incident kan tí ó ń ṣẹlẹ̀ lọ lọ́wọ́lọ́wọ́. náà. so kọ́ sí mi ní ó wá jẹ oyè kan ní ìlú èkejì ìlú náà máa ń pè but síwájú. Eh, ṣé sọ́ṣà oyè ni àbóyè ẹ̀sìn. oyè ẹ̀sìn kọ́ hmm. oyè ìlú ni after eh. ọba òun ló next. ok kì í dẹ̀ ṣe pé wọ́n bọ̀ nǹkan kankan tó fi jẹ́. ibi tí mò ń lọ gangan ni ẹ sà. naam. so wọ́n ti mọ̀. pé wọ́n ó ṣẹbọ. pé wọ́n máa kọ́kọ́ initiate sí awo náà. Hmm. kí kó tó lè kó wọ́n fún lóye jẹ ni náà mà. ó mọ̀ ọ̀nkù àná mọ̀ tó jẹ́ dájú Nà. wá nígbàgbọ́ pé wọ́n máa dọ́gbọ́n sí ni. ok ọ̀rẹ́ kẹ́ndí ọgbọ́n yẹn. pé nítorí pé wọ́n mọ̀ pé mùsùlùmí ni wọ́n. wọ́n dẹ̀ fi kíní yẹn ti àwọn mùsùlùmí torí ilé mùsùlùmí ló ní ẹ̀tọ́ sí kíní pé wọ́n fọ awo yẹn. tó bá nídìí pé kàn fowó ra pé ẹgbàgbé ẹ̀ mùsùlùmí là wa. tí wọ́n bá fowó rà á, kò mú wọn bú okó nínú ẹ̀ṣẹ̀ yẹn náà but ó yìí sí ẹ̀ ni pé wọ́n fowó ra. wọn ní initiate ẹ. ok. kò ní di kò ní kó gbé kíní awo everything. na kò ní gba initiation. ẹ kò ní wọnú tíǹkì wọn ni ẹ. ok. nígbà tó wá àpọ́ìntì ẹ̀ tán ni àwọn tó máa ń mú ọ wọ ilédì náà máa ń pè wá insist pé kò sí nǹkan tó kàn wọ́n kó máa ṣe tó o bá dẹ̀ ṣe dẹ̀rẹ̀ kò ní rọ́nà lọ á jẹ́ pé ẹlòmíì so nǹkan tó wá gbọ́ ni pé ìyẹn ni mò fẹ́ sí guidance sùn wọ́n wá ní ọkùnrin mi wá sọ wípé tó dẹ̀ yà mí lẹ́nu but mi ò fẹ́ pass judgement pé ọ̀wá ní kí ọmọ wọn kó lọ ṣe pé a wá padà a tún wá wẹ̀ sínú Islam. subsequent ones nǹkan because kì í ṣe ẹ̀ka tuntun ni wọ́n máa bọ òjò ta o. ẹyọkan ẹ náà ni. rárá kì í ṣe ẹyọkan gbogbo àwọn meetings yòókù tí wọ́n ń ṣe wọ́n ń já obì fúnra wọn wọ́n ń tọ́pọ̀ fúnra wọn wọ́n ń ṣe oríṣiríṣi ó yìí continue. but eléyìí for initiation àwórì síbẹ̀ bẹ́ẹ̀ ni àgbẹ̀ kọ́ bó ṣe ní kankẹ́rẹ́ nìyẹn so kò bọ́nú ẹ̀ kò bọ́nú ẹ̀. mùsùlùmí gidi dẹ lọ́mọ wọn yẹn. kò jáwọ́ kò jáwọ́ kò jáwọ́. Ah. mo ní second question sir. lórí question pé kí. a ma ma gbàwẹ̀ ńjọ́ na àwọn obìnrin wa àbí ọkùnrin náà tó fẹ́ dá àwẹ̀ Ramadan padà. ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ yẹn ni so anytime lèyẹn lè gbà tí ìbá ti ṣèjọ ọdún o anytime lèyẹn lè gbà. jazakumullahu khairan. bẹ́ẹ̀ni saturday ẹ̀yin ó ju sàlàyékò. wàákùn sọ̀rọ̀ àtàlà. ọlọ́run jẹ́ àárín pẹ́ lórí dáadáa. àmì àtẹ̀yìn náà. ìṣẹ̀lẹ̀ kan ń ṣẹlẹ̀ sí mi ni mo mo lè sọ pé mo nídìí àdúrà ni mo ń ṣe iṣẹ́ dredging. ok. mo dẹ̀ jẹ́ chairman wọn ní ẹ̀rà. mo tẹ̀ láwọn ẹlẹ́rìí mi gbàtòrí àjàmọ́ mi gbà tán bá mi ṣiṣẹ́. ìṣẹ̀lẹ̀ wa kan á ṣẹlẹ̀ ní sáìtì tó ti ìfẹ̀gbẹ́ tọ̀dọ̀ mi wọ́n ní irinṣẹ́ wọn kan bàjẹ́ ọmọ kan bọ́ sómi ọmọ yẹn ò sá yọ ó kú síbẹ̀ wọ́n wá yọ gbàtà yọ. wọ́n rí yọ. wọ́n rí yọ. wọ́n bá ní wọ́n ń ṣe ètùtù. Ah. pé wọ́n ó ṣe nǹkan kan wọ́n ó ṣe gba wọn sàrò pé kan tó lè sin ọmọ rẹ̀. ṣé mùsùlùmí ni. mi ò tiẹ̀ mọ bọ́mọ yẹn ṣe jẹ́ náà. tó bá jẹ́ pé mùsùlùmí lọ́mọ yẹn eh. ètùtù tiwa náà ni pé a ṣe jẹ̀náza fún. Eh, àwa náà máa ń ṣe ètùtù. ètùtù wa ni wípé a ṣe jẹ̀náza fún tá a bá ti ṣe jẹ̀nàrà fún o ti kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀. ẹ ǹdọ́ wá jẹ̀lẹ̀ ní. ọ̀rẹ́ pé kì í ṣe mùsùlùmí kí wọ́n fún àwọn jàmá wọn bàbá ṣe máa ń ṣètùtù tí wọ́n ká lọ sí. ọ̀gá tó ṣẹlẹ̀ ọ̀gá tó ṣẹlẹ̀ ni pé ìjà wà báyìí sà torí mi ni chairman wọn kọ́mpìnì mẹ́jọ ló sì wà ń bẹ̀ wọ́n wá ní ká dáwó mo wá insist pé mi ò lè dáwọ́ ètùtù. nǹkan tó ṣẹlẹ̀ yẹn sàmú èmi ò dáwọ́ ètùtù o wọ́n ṣàbẹ̀rẹ̀ sí alẹ̀ mọ́ mi pé àwọn ó bajáàjì mi jẹ́ àwọn ó ṣe nǹkan kan pé èèyàn ó bọ́ sómi lọ́dọ̀ mi pẹ̀lú ògbọ́ ọlọ́run ẹnìkan kan ò ní bọ́ sómi níbẹ̀. tí wọ́n bá ti sọ báwọn. ìyẹn là ń fà lọ́wọ́ báyìí sá. ẹmu náà fúnra ara ká méjì wá. kò sí téèyàn fi kọ̀nẹ́kì tó fi jẹ́ pé anytime tó jìṣẹ́ lára àsánà bá ti ní iṣu tàbí nǹkan stress ẹ̀ kí ni máa ṣe irun ni máa ń kí kí ni ìtumọ̀ yẹn ó ń kọ́ àwa ọmọlẹ́yìn rẹ̀ ni tí gbogbo wàhálà bá ti tó bá ti ń tẹ̀sẹ̀ yẹ any wàhálà whatsoever ṣé kò rí. ṣé kò rí sọ́nà kò rí ṣé kò ní kápá lórí ẹ̀ bẹ́ẹ̀ ni ó ní kápá sà bó o láṣẹ wá pè pé kó dá sí i. ẹ ṣàlùwàlá ẹ múra ká méjì wá nínú sùjádà yín ẹ sọ fún tẹ́ ẹ bá lè sọ lárúbáwá ẹ sọ ègún yín tàbá orí yín wọ́n bá rẹ̀ dà ẹ́ àlá <laughs> ẹ wàá sọ fún bó tún dìde o ẹrú ẹlẹ́sẹ̀ tó tún ti dé tí ò pamọ́ fún ọ ni mò ń sọ fún ọ yìí torí kò sí tó pamọ́ fún tọ́ ọ̀fàlẹ́ ẹ lọ́wọ́ tèmi ntọ́ pami láti ẹni pé kí n má ṣẹ bọ ní ìdẹ̀fẹ́ bọ bó ṣe wá yẹjú ti ń bẹ́lẹ̀ yìí kò sí tọ́kẹ̀ mi bẹ̀ ìwọ àti wọn ni mo fà wọn lé ẹ lọ́wọ́ náfúlà rákà méjì ó ti tó rákà méjì tuto, tó ẹ kò àwọn àti fẹjọ lákùnrin náà fẹ ẹ bá bàbá ṣe tutù ó <laughs> mùsùlùmí ò ṣe tutù ètùtù wa náà ní ìwé ká ṣe jẹnáza fún tábà ti ṣe jẹnáza fún ká lè gbé sí ká lè máa tọrọ pé kọ́ bá dẹ́dà àwọn ìdààmú tó rí pẹ̀lú bó ṣe kú yẹn kọ́ bá dẹ́dà fi ṣe kàfàrà fún àwọn òbí tí wọ́n bí kọ́ bá dẹ́dà kọ́ bá rán wọn lójú kọ́ bá dá wọn yòókù sí kó fi ṣe sábàbí oríire fún wọn ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ àríkíámà kálàs ètùtù wà nù. àwọn náà ní tiwa lọ́dẹ̀ jẹun ju tiwa lọ ọ̀ríjínà ọ̀ríjínà ètùtù nù ètùtù tí èèyàn gba oríire látara rẹ̀ kí ni tí wọ́n ń pèlè ètùtù ṣe bí kó fi dẹ́lẹ̀ ní àti dẹ́lẹ̀ so kẹ́ni kankan máa jẹ́ kí mọ́sálà làn ó president Buhari òní n'igbe tó yẹ pé hotline rẹ̀ bá ti ríngì ẹ̀ báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ pé ah kí ló dé kí ló fẹ́ kí n ṣe fún ẹ kí chairman local government wa máa halẹ̀ mọ́ ọkọ̀ọ̀kan máa rẹ́rìn mí pé àwọn ò rí kínní ó ní lọ́ọ̀bì kankan ní brigade commander ti máa ń bẹ nítòsí yín bẹ́ẹ̀ ni wọ́n sọ pé kọ́ lọ gbé òun gan ó di pàǹpà wa lẹ́sẹ̀kẹsẹ̀ nísìnyí yóò máa ká lòdì ní nísìn káwa má sọ ẹni tó yẹ pé <laughs> innama amruhu idha arada shay'an an yaqula lahu kún tó bá ti sọ fún nǹkan pé kún nǹkan fúnra rẹ̀ ni ó sọ pé <laughs> òun ti òun ti jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ntó kéré jù tó kéré bí ọmọ náà gún àti lánàá ara wa àti gbogbo àyíká wa ìkápá rẹ̀ tó bá ti pàṣẹ báyìí kò sí nǹkan kan pa ẹni tó bá ní èyàn kò yẹ kó bẹ̀rù anybody òun nìkan náà lọ yẹ ká bẹ̀rù kọba àrẹ́rẹ́ àmọ́jà abẹ́rù kankan àyà fún na so májẹ̀kẹ́ni kankan ó dẹ́rù <laughs> èyí nǹkan méjì èyí mi ọlọ́jàre ń pẹ́. sàmì lè dára tó ọ. gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé aṣẹ̀gbàwẹ̀ Ramadan tán ni. bẹ́ẹ̀ni. ó dẹ̀ jẹ́ pé gbogbo èèyàn ló mọ̀. bẹ́ẹ̀ni. pé àwẹ̀ wà ń ta. again sitatu sawa. na òun náà wà ń ta. gbogbo mosque náà ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ pé ká gbà. bẹ́ẹ̀ni. apart from those àwẹ̀ so àwọn àwẹ̀ yòókù ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kéèyàn jẹ́ kí wọ́n mọ̀ téèyàn bá ń gbà bóyá wọ́n pèèyàn pé kéèyàn wá jẹun so téèyàn dẹ̀ mọ̀ nínú ara ẹ̀ kó ń gbà ṣẹ̀gẹ́ tán wá pé èèyàn ẹ̀sùn sálẹ̀ láàrin àwọn gèfèrí so lẹ́tọ̀ọ́ so dáa tó kéèyàn jẹ́ kán mọ̀ àbí kò dáa bíkọ́ gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ẹ̀ ń téèyàn bá ṣe ní ìṣòro rẹ̀ téèyàn ṣe láṣepamọ́ so ọlọ́run nífẹ̀ẹ́ sí pípọ̀ so báwo lèèyàn ṣe lè. ó lè lè lẹ́tọ̀ ìtòfìlè lẹ́tọ̀ ni bóyá bí tó lọ yẹn wọ́n pọ́n ọ lé wọ́n ti ṣe gbogbo ẹ̀ ọ̀kan nu méjì ni kò ṣe ìmọ̀kọ́ já àwọ̀ yẹn torí torí ẹni wọ́n fi ṣe ń jẹun tàbí kó sọ fún ẹ pé ah, ọ̀ ń gbá àwẹ̀ tọrọ rò jíṣẹ́ náà sàásìlà tó sọ yìí pé tí wọ́n bá pè yín wá àpè jẹ ẹ pè tẹ́ ẹ bá débẹ̀ tẹ́ ẹ bá gbá àwẹ̀ ẹ jẹun tẹ́ ẹ bá ń gbá àwẹ̀ ẹ ṣàdúà fún àwọn tí wọ́n pè ní lápèjẹ ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n sọ làwọn bá. tó bá jẹ́ àwọn gèfèrí ní ń bọ̀. nà. tó bá jẹ́ gèfèrí ní ń bọ̀. tó bá jẹ́ àwọn gèfèrí ní. gèfèrí ní a mọ mú bọlá nìyà ẹ kí ẹ sọ fún. salaamaleykum. salaamaleykum. salaamaleykum ó jẹ́ nǹkan tí mo ti gbọ́ yé rí pé picture is not even allowed in any muslim home. mo wá try láti pé bàbá mi ṣàkíyèsí pé gbogbo àwọn pictures tá a ní ní sitting room yìí pé ká yọ gbogbo ẹ̀ àmọ́ so mo tún máa ń ṣàkíyèsí pé most times tí bóyá tójò bá ń rọ̀ tí ó bá kọ́ di pé ká lọ kíjọ̀mọ̀ ní mọ́sálásí àwọn á ń pálọ̀ ń bẹ̀ wọ́n á máa kírun wọn. wọn ò ní lọ sí masjid. wọn ò ní lọ sí masjid nítorí pé tí òjò yẹn bá hẹ́bì wọ́n á kí ń lé láì lọ sí masjid. so pálọ̀ yẹn náà ìdẹ̀ náà ti máa kí. tójú ọ̀bà ẹ̀sìn kan. tójú ọ̀bà ẹ̀sìn wọn máa ń lọ sí masjid lọ́sàn-án. wọ́n lẹ́rìí bí yẹn ẹ̀wọ̀n so mo á sọ fún wọn pé picture yẹn we have to remove everything àwọn wọ́n insist pé ibi ìjọ tó máa ń lọ yẹn ó dàbí pé wọ́n ti ta nǹkan sí ẹ lọ́pọ̀lọ́ ń bẹ̀ ọ́ gbogbo tó ń bá wa sọ ń bì. wọ́n ti ta nǹkan sí ẹ lọ́pọ̀lọ́ lóòótọ́. pé wọ́n ta Quran àti Sunnah sí ẹ lọ́pọ̀lọ́. alahaba alhamdulilayi eh, eh. pé gbogbo ohun tí wọ́n bá wa sọ yìí àwọn ò ní gbà ọ́. tó bá ti di ọ̀rọ̀ òbí ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣé wọ́n lè ka nǹkan. wọ́n lè ka nǹkan. is is literate. yes. àwọn text tó sọ̀rọ̀ nípa gravity ní rírun nǹkan báyẹn ni wàá mú fún wọn kí wọ́n kà tí wọ́n bá gbọ́ iye tán wọ́n lè tọ́fù lórí ẹ̀ jù ọ̀gan lọ. Allahu Akbar. torí sórí tóun bá ń lọ nǹkan mọ́yàn lọ́wọ́. òjíṣẹ́ lọ́sọ̀lá àlàsánlá kò lọ mọ́ àwọn sàbí lọ́wọ́ wọn lọ́kọ́kọ́ gbà àwọn fúnra ara wọn wọ́n da tọwọ́ wọn ń gbà tí wọ́n gbà tinú wọn tán so lè ẹ̀ ntẹ́yìn ò mọ̀ nímọ̀ lórí ẹ̀ ọ̀tá rẹ̀ máa ń jẹ́ àlìsàn máa jẹ́ ìlà tí wọn náà ò tí gbọ́ súnà yìí tí wọ́n bá sọ̀rọ̀ yìí ní súnà ọ sọ pé àwọn alákatakítí yẹn. adúgbò ẹ̀fọ́ ọlọ́run pé láti ilẹ̀ wa bọ́lọ́run ọba ṣe dá mi sínú ẹbí yẹn ọlọ́run ọba ò ṣe mí lẹ́yìn tó máa máa ṣe báyìí láti kékeré ọlọ́run ti ṣe mí lẹ́lẹ́ ìkẹ́ni alhamdulilah ìkẹ́yẹn sì wẹ̀ oríire ni fún bàbá má wàá jẹ́ kó oríire yẹn takú sọ́dọ̀ ẹ̀ hmm. ntí òfin ní takú ó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ hmm. bìlẹ̀ hikma wẹ̀lẹ́mọ́ ìzẹ̀tìlá hasana bàbá èyí ṣe ń déyàn ọba sọ̀rọ̀ anyhow tí bàbá lọ́ọ̀ta nǹkan tí wọ́n like ó lè jẹ́ bí gift wàá fi bí text yẹn wàá fi kún fún wọn tíra ni wàá dẹ̀ fún wọn ní nǹkan tí wọ́n bá ti ń kà tó ń yé wọn fúnra ara wọn ni wàá jùlẹ̀ wàá tún wọn máa fàdúrà tì ọba wàá dẹ̀ dà jẹ́ kí bàbá mi gbọ́ yé o jẹ́ wọn gbọ́ yé jẹ́ mi gan lọ because responsibility ti ń bẹ lórí wọn ó ju tiẹ̀ lọ. a ní òbí tó yẹ pé inú yàrá tó ń sùn ló sin ìyàwó rẹ̀ sí ibi tó ní òun nífẹ̀ẹ́ rẹ̀ dé tó bá ti wá jí mélòó <laughs> ń ṣàdúrà fún un tó bá lọ kírun tó wá dé the same thing náà ni ó ṣe ẹ̀jẹ̀ ń pẹ̀ ìgbàlẹ̀ bó ṣe sọ pé dáàdé ń ṣe náà ni nígbà tí ó gbọ́ òdodo fúnra ara rẹ̀ ló ní kí wọ́n wú ìyàwó òun lọ sí tẹ́ òun náà ṣe gbogbo ètò bí wọ́n ṣe wú ìyàwó rẹ̀ lọ sí tẹ́ tó túmọ̀ sí pé kí ni ntọ́ pàtàkì ó àti ká kọ́kọ́ gba tinú náà kéré ìtagídí tó wá la gídí jù bẹ́ẹ̀ lọ́jọ́ náà wá wá ní òníye kò níye yóò wá fi hàn ṣàdánwò fún ẹ wọ́n wá tún díìl pẹ̀lú wọn gan tó tún lódodo lọ but sórí ọkọ̀ fàdúrà tì tọba fàdúrà tì pé kọba alẹ́dàá bá kó sí inú kí ni wàá máa ran àdúrà lọ́wọ́ ìmọ̀ ó fi mọ̀ fún wa tí wọ́n ti lè kankan yẹn àwọn tẹ́ẹ̀tì pọ̀ lórí ẹ̀ tí wọ́n ti kọ́ lẹ́yìn ìbò ní wọ́n ti kọ́ sí Yorùbá Haúsá Ìgbò gan nísìnyí Gwari nkankan wàá ra fún wọn pẹ̀lú gífìtì tí wọ́n láì. Like bàtà bá ti ń kà wọ́n á pè é ah, tó ní jẹ́ Buhari àtìrà ni ó ṣàlàyé gbogbo bí a ṣe lo Kùránì tá a fi ní wọná tá a fi ní ṣìlò ó lè lọ bó a ṣe ó lo tìjọ ni bólóǹtì Buhari kò gbé lọ fún wa. Ibn Kathir alhamdulilayi rahimahullah rahmatulahi àwọn ṣe translation rẹ̀ nísinsìnyí. náà ni mo ní kí n parí. wàá kó sí wọn lọ́dọ̀ tí wọ́n bá ti ń kà tí wọ́n bá ti ń kà tó bá ti ń yé wọn anyị ní ọ̀kan nínú ọmọ ya years ago tá a n'iru wà deni. yóò dìde ni yóò sọ rí kí ló ọmọ burúkú yẹn fẹ́ kókò kókò sí lórí bẹ́ẹ̀ bọ́sẹ̀ sọ ni ọmọ burúkú ọ sí lórí sórí nígbà tí ó di pé àwọn ọmọ rẹ̀ wọ́n jáde wọ́n ń fún láwọn tẹ́kìtì ká òtòró wà literate dáadáa nísìn ó ní kásẹ̀tì àbú Aisha láti ìgbà tó ti ń ṣe kásẹ̀tì kí wọ́n bóun kó wá kóun ó kó síwájú òun fẹ́ gbọ́ ṣé tó o bá ní kó o máa sanwó fún un ṣé o lè nìyẹn ṣe láà but ọba adẹ́dàá ní wàá bẹ̀ sí wàá máa bẹ lọ́n fún wàá máa òsínlóbù dáàwà òjíṣẹ́ náà àṣìlá nǹkan kò mú àwọn sáré girigirigiri kí ló ń sọ fún wọn. àpèjúwe ni àtẹ̀yìn ó dàbí àpèjúwe iná àti àfi òpin náà pé sọ fún wọn. ó ní bá ń ṣe ń kọ̀ǹtrol àfòpin náà pé kó má kó síná tó ó ṣà ìtọ́fẹ́ pa ló ń lè bá rò pé òun ó rí gbádùn bẹ́ẹ̀ èmi ń wá bẹ́ẹ̀ ṣe ní wọná fún yín ẹ̀yin dẹ̀ ń ṣọ́ọ̀bù pé ẹ sáfẹ́ kó sí. wo ọ̀rọ̀ ọ̀rọ̀ jíṣẹ́ lára islam ó ní ah, mo ní kẹ́gbẹ́ ọlọ́run ọba kan ṣoṣo gbọ́ ṣó make sense ẹ mú dàbínú ẹ sùjọ ẹ lẹ fi ṣe ọlọ́run ọba tẹ́bí má lè ń pa yín ẹ̀dẹ̀ kan lórí ẹ máa jẹ́ ṣé tó bá jẹ́ ọba adé ọba tó dá yín tó lè ní aburú kankan tó fi kàn yín tàbí tí ó fi ti aburú kan dànù fún yín ni ṣé kò ní dìfẹ́ǹdì ara rẹ̀ ńgbà tẹ̀ ń kan lórí tẹ̀ ń jù sẹ́nu hàn pé ọ̀rọ̀ tó ló fi yẹ Islam ẹ̀sìn enílàákàyè ni ẹ̀sìn ọlọ́gbọ́n ni ẹni tí orí rẹ̀ ò pé ò lè ṣẹ̀sìn ló fi yẹ pé first condition fún Islam gan ni pé kí ni first condition wà ní mọ̀mọ́yè ẹni tó rí rẹ̀ pé ẹni tó lè dá ọ̀tún yàtọ̀ mọ̀ sósì kèé sàmùkún mẹ́kan so that ntí wọn bá gbé fún ọgá ó kọ́kọ́ yẹ̀wò náà yí pé yes bó ló ṣe rí islam ò gbà yí pé kọkàn máa ṣe fọlọfọlọ tí islam ní kó o ṣe èèyàn méjì quran àti sunna torí sunna láàfin tú quran tá rí tú ní ọ̀nà tá a fi ní tó o bá ti dàbá yẹn ìmọ̀ ló lè yẹn jù ẹ̀ tó bá gbọ́ yé tán wàá dẹ̀ máa ṣàdúrà fún pẹ̀lú ògùn ọlọ́run ọba wọn àwọn abẹ́ lọ́wọ́ ọba kọ́lọ́n jẹ́ kó gbọ́ yé ju ọ̀gán lọ because responsibility tó wà lórí rẹ̀ ó ju tiẹ̀ lọ àwọn òbí tí wọ́n bá gbọ́ yé tí wọ́n ó ṣe nínú dáadáa nínú agboolé yóò ju tiwọ́ ọmọdé lọ torí wọ́n lè pe gbogbo ẹbí jọ ní sinmi pé bá a ṣe fẹ́ rèé kò sẹ́ni tó lè yẹ̀ wọ́n lọ́wọ́ o bọ́ tiwọ́ ọmọdé <laughs> àpò rẹ̀ nìkan ni o ọ̀daràn èkì ni ọ̀dà gbogbo ẹ̀sẹ̀ ni wọ́n ò ẹni súnà lélẹ́ yìí yẹn sáàtì sẹ́gbẹ́ kan yàrá respect ẹ̀ gan yẹn parí à ẹni súnà lélẹ́ yẹn ti sẹ́gbẹ́ kan ṣùgbọ́n tó bá yẹ pàgbàlagbà ni tó ti gbọ́ yé lọ́sọ̀ pé níta fẹ́ ṣeré o yóò fi lálẹ́ ni ló fi jẹ́ pé kéèyàn mú wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kéèyàn ṣàdúrà fún wọn ní tó pàtàkì ni kọ́ba adẹ́dà kọ́ mọ́ ṣàfún àṣẹ. سبحانك اللهم بحمدك ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik ká má gbàgbé o táìmù wa kí ni táìmù wa náà ẹsẹt inshallah al introduction eight mo rò pé eight ni àbí eight. Abu Khadija kéde thirty ni eight ni mm kéde eight thirty la gbé eight thirty ni mo rò pa gbé eight thirty but by eight yóò ti mọ yóò ti mọ so that ó pàtàkì ká gbọ́ ìpìlẹ̀ irun dáadáa. مقتصر صفة الصلاة نبي لشيخنا محمد ناصر الدين الألباني رحمه الله ورحمة الله واسعة abẹ̀rẹ̀ sí yọkà nípìnlẹ̀ káàtì ẹ̀ fi mọ́ bó o ló ṣe ká kírun gbogbo oríkèé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bó o ló ṣe ẹ̀ ká mú wa kọba adẹ́dà kọ́mọ́sá fi ṣèrọ̀rùn fún wa tírun bá ti yanjú nínú ọ̀rọ̀ ẹ̀dá lẹ́yìn ìgbà tá a ti sọ̀rọ̀ ìgbàgbọ́ tán àti gbogbo àwọn ìṣesí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan yóò kó ọyànjú sàtífíkẹ́tì àlìjẹ́nà yóò dúró kọ́ba adẹ́dà kọ́mọ́sá àfààní sàtífíkẹ́tì wa ká tó lọ. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله